wọ́n fẹ́ ba péjì mi jẹ́jẹ́ ló ti sọ tòótọ́ ọ̀rọ̀ mo ti pe gọ́ọ̀mẹ̀ntì sí àwọn tẹ̀rọ̀. gbogbo ayẹgbẹ jésùgá áńgẹ́lì o wọ́n wọ́ ọ lẹ́fọ́ o ẹmúwadé ọba rẹwà ẹ ṣe lọ́ba àwọn ọba gbogbo ayé gbé Jésù gáàgàlì o ẹ wọ olè fún dáadé ìwà ẹmúwadé ọba rẹwà o ẹ ṣe lọ́ba àwọn ọba ẹ ṣe lọ́ba ẹ̀yin mímọ́ ẹ̀yin àgẹlì mímọ́ tọrọ ẹ fi ẹni tó gbayí lọ ẹ ṣe nínú ọ̀run ó gbé Jésù ká o àgàlè o ẹ mú ọlẹ fún bàbá ẹ mú adé ọba rẹwà ẹ ṣe lọ́ba àwọn ọba thank you father for this moment in worship you lord because you are God ọlọ́run ẹ ṣé o mo fi ìfún mo fògo fún mo fi ọpẹ́ fún mo fi ọlá fún yín àyìn lọ́gọ nítorí pé ẹ̀yin alágbára ọpẹ́lọpẹ́ rẹ hmm. Hmm. tí ìbá jẹ́ ọpẹ́lọpẹ́ rẹ bàbá pé ẹ wà ní ibì kan tá a lè fojú rí tí a sì ń pè ní tẹ̀mọ́ ń dáhùn tálàbà pè lónìí tálàbà máa ké sí à ọlọ́run ẹ mà ṣe o tẹ yọra yín sọ̀tọ̀ kúrò nínú ibi tẹ́ ẹ parapọ̀ mọ́ ibi ọlọ́run tí ò kì í jókòó sága àwọn ẹlẹ́ṣẹ̀ tí ò kì í darapọ̀ mọ́ àwọn ènìyàn búburú ọlọ́run tó ya gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó mọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ kábíyèsí rẹ̀ Elédùmarè ọba tó kórìíra ìwà búburú tó sì fẹ́ràn àwọn tó bá wù tó bá ronúkúwàdà ọlọ́run mi ò ẹ ṣé mo yìn lógo mo ṣe yín lọ́ba orúkọ tó pẹ́ sẹ́pẹ́ àdúrà olódodo ṣiṣẹ́ agbára àwọn ènìyàn tó ṣèkà wọn á máa sá káàkiri wọn ní fẹ́ kí àṣírí wọn tú nígbà tó ń bá ṣe bí tán ọlọ́run bọ́lá fọláṣadé mo yìí lógo bó ṣe ń lọ́ba o mo dúpẹ́ lórí àwọn ọmọ tí ẹ fún mi sarah tolúwa ni mí jésù tó fún mi mo dúpẹ́ o bàbá atọ́mọra tìbí òkè ọba mi lánàá àti lẹ́ni títí ayérayé mo dúpẹ́ fún yín gbogbo rẹ̀ tẹ́ ti ṣe sẹ́yìn sẹ́yìn fún ètò ìṣe lọ́wọ́lọ́wọ́ fún ètò ìmọ̀ tó ṣe Father, Lord, I worship you, Lord, because I shall not die young only to the glory of God. Lord, I thank you, Lord, because of the good job tó pè mí sí ọ̀tọ̀ tó yà mí sí ọ̀tọ̀ láti ṣe fún ara rẹ̀. Ọlọ́run mo dúpẹ́ pé ilẹ̀ lò mí kò ń ṣe Mo dúpẹ́ tó pé ilẹ̀ dá mi ko ń ṣe Mo dúpẹ́ tó pé ilẹ̀ alágbára jù láyé àti lọ́run kò ń ṣe ènìyàn. Ọlọ́run ẹ tí ò lè expire. Ọlọ́run tí wọn kò tiẹ̀ lè kidnap wọn lè pa jẹ. Ọlọ́run tí wọn ò lè assassinate. Ọlọ́run tí wọn ò lè gbé wọ́pọ̀ lórí rẹ̀ láti pa wọ́n pinnu níjọ́ wọn nìna jọ́ tí wọ́n da ìjẹ́ tí ẹ̀jẹ̀ ayé dàrú wọ́n pinnu ní náà wọ́n rò pé wọ́n lè gbàjọba lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ fi àjùlọ wọn gbogbo ènìyàn ọlọ́run tó ní àjùlọ lọ́wọ́ ọlọ́run tó ní gbogbo agbára tí ò fún gbogbo ènìyàn kábíyèsí rẹ o ọba tó bára rẹ̀ pamọ́ tí ò ṣe gbá ní ẹ̀ṣẹ́ ọba tí ò ṣe ń lù ọba tí ò ṣe nà ọba tí ò ṣe báwí kábíyèsí rẹ ọba tí ò ṣe rẹ̀ nípò kábíyèsí Elédùmarè mo dúpẹ́ fún yín lónìí o mo yìn lógo mo ṣe yín lọ́ba lórí àwọn ọmọ tí ẹ fún mi ẹ ṣe náà lórí ayé tèmi Bọ́lá Fọláṣadé lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹ ṣeun gan ni o lórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ẹ ṣé o Ọlọ́run gbọ́ ọpẹ́ kó gba ẹ̀yìn wa o Ọlọ́run ọpẹ́ tá a mú wá tó kéré yìí má jẹ́ kó kéré lójú rẹ̀ jẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà gba ọpẹ́ mi gba ìyìn mi o lórí gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ àti àwọn ènìyàn ìkà náà tó wà nínú ayé tó ń wọn ní ènìyàn rere adúgbò tó pẹ̀ ń gbọ́ àdúrà ẹ sọ pé ká béèrè ó fi fún wa kẹ́ẹ̀kọ́ káàkọ́ pé ó sì káwa kiri ó sì rí gbà àdúgbò pé you have no respect of anybody ọlọ́run ẹ̀ mà ṣe gan ni dábì mi o olówó orí mi o ẹ̀ ṣe gan ni o a fẹ́ wí lónìí bá wa wí a fẹ́ sọ ọgbàlúwà bá wa sán wọ́n ti pe ìpàdé kan jọba yìí wọ́n náà fẹ́ ṣe omúburú kan gbogbo àwọn tó fẹ́ ṣe búburú yóò dàbí wọn lórí ẹrù ìkà tán àwọn tó dì ló máa forí gbé ẹ̀mí mímọ́ ògbà àkóso ayé mi ọlọ́run ògbèjà mi jà ó lágbẹ́nu mi sọ̀rọ̀ mo fẹ́ dè ó lọ́ba mi mo fẹ́ tú olúwa bá mi tú mo fẹ́ sọ̀rọ̀ olúwa bá mi sọ mo fẹ́ pàṣẹ olúwa fìdí rẹ̀ múlẹ̀ ọlọ́run gbogbo tí bá lè lónìí olúwa dé ètí bá tú olúwa tú ọlọ́run gbàkóso gbogbo ìgbìmọ̀ òkùnkùn gbogbo ìgbìmọ̀ ọ̀tá lórí èmi àtọmọ mi àgbọ̀gbọ̀ àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ àgbọ̀gbọ̀ àwọn olólùfẹ́ wa gbogbo ìgbìmọ̀ náà pátá ọ̀run àtúkà o lága àwọn ọ̀tá olúwa jọ̀ọ́ dàrú o èdè àìyedè ìjà tí ò fi parí tí ayé yóò fi parí olúwa jọ̀ọ́ rán sáàrin wọn lẹ́tùwákàtí yìí lọ gbogbo àwọn ẹni mi tán gbọ́dọ̀ wọn lẹ́ni rere olúwa o tú wọn láṣìírí lórí ọ̀rọ̀ Mohbad ọlọ́run jọ̀ọ́ olúwa o mo bẹ̀bẹ̀ ni àwọn tó wà nídìí ọ̀rọ̀ náà ẹ ti fi mọ̀ wá ṣùgbọ́n ọlọ́run tó dá ayé àti ọ̀run jẹ́ káṣírí wọn tú fúnra rẹ tú gbogbo wọn tó bá fẹ́ bọ̀ra wọn láṣìírí olúwa faṣọ wọn ya nítorí bẹ́ẹ̀ fi bọ̀ra wọn ni olúwa tó ya, nítorí bẹ́ẹ̀ fi kọ́ bá ara wọn ni olúwa má jò ṣe é ṣe ẹlẹ́dàá ṣẹ̀dá o gbẹ̀sán o láì láàánú mi ọlọ́run o gbẹ̀sán o ògbólógún wàhálà oníwàhálà kò ní ti tèmi torí iṣẹ́ tẹ rọ́ọ̀mù ni mò ń jẹ́ ọmọ ẹni tó bá ti rọ́ọ̀ni níṣẹ́ la máa ń bẹ̀rù àkíbẹ̀rẹ̀ tá a fẹ́ jẹ fún ẹlẹ́dàá o òrọ́mọ oníṣẹ́ fi àyà tí òrọ́mọ oníṣẹ́ bá ṣe òrọ́mọ oníṣẹ́ kó débẹ̀ kó kẹ́ni tó rán kó tó dé olúwa jọ o bá mi ṣe lónìí o tìmí lẹ́yìn má tìmí lójú ara ò ní ní mí kò ní ní ọmọ mi gbogbo àwọn tó pè pàdé mi lórí mi láti fi ara mi mí láti fi ìyàjẹ mi àtọmọ mi ọrùn fi ìyàjẹ wọ lórí ètò mo fẹ́ wí lónìí ẹni bá lòun adágbára wò agbára ìkà kan olúwa pa lọ́mọ olúwa pa òun náà sọnù olúwa fi ṣòfò gbogbo àwọn tó ń fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ ní orílẹ̀-èdè náà lórúkọ jésù ó tó àkókò olúwa o fẹ́jẹ́ wọn ṣòfò máríkàpọ̀ ṣèkèkèbà gbogbo àwọn ènìyàn tó ń jáde lọ tó máa ń bẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ ènìyàn láti fi ṣòfò láti fi wẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àti pásọ̀ tó wà lára wọn àtàfà tó wà lára wọn àtàwọn babaláwo tó wà lára wọn gbogbo wọn pátá àtàwọn tí wọ́n jọ pìmọ̀pọ̀ àtàwọn ọba tó wà lára wọn gbogbo wọn gbọ́ olúwa o ọlọ́run o olúwa o ọlọ́run o fi ẹ̀jẹ̀ wọn láti títí lọ bẹ́ẹ̀ tí mi ṣòfò mariamo ṣèkẹtẹba mẹgẹrẹ olúwa ẹ̀jẹ̀ wọn ni láti sí lọ ní kílẹ̀ máa bèrè fún ẹ̀jẹ̀ wọn ni ní kílẹ̀ máa bèrè fún fún ẹ̀san o ọlọ́run gbẹ̀san olúwa gbẹ̀san wọ́n ti fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn olódodo lọ́pọ̀lọpọ̀ wọ́n ti fi ṣòfò ọlọ́run o dìde o kó máa gbẹ̀san ó lọ́ máa gbẹ̀san ó yá ìgbìmọ̀ náà tọ́mọ ń lẹ̀jẹ̀ wẹ̀ tọ́mọ ń lẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ tó ń jẹ́rọ ènìyàn ní orílẹ̀-èdè nàìjíríà orúkọ ní ìgbìmọ̀ náà lórúkọ jésù láti òkè wá dé ìsàlẹ̀ wọn láti àárín wọn olúwa kọlù wọn bẹ́ẹ̀ lórí kò ní í padà èyí tí mo fẹ́ wí lónìí ẹni bá ní mo ṣe wí èyí ọ̀run dá lẹ́bi akọ̀wé rẹ̀ pé àwọn tó bá dìde sí èmi bọ́lá fọláṣadé tó bá dìde sí ọmọ tí olúwa fi rẹ̀ mí olúwa ṣèyí fún mi ọmọ tí ọlọ́run fún mi tó jáde láti inú mi tó bá ṣe lòdì tí mo gba àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ nítorí pé mo sọ yìí lónìí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ wọn ṣòfò tí agbára wọn ṣòfò gbogbo tó bá ní kó ṣòfò mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo ló máa rí kò máa yí padà jésù olúwa wa amen we don't care you say amen you don't say amen okay we no care we don't care by what you do Hallelujah. Our only call American, Nigeria government and Canada. Hallelujah. I don't worry about your plan and whatever you want to do. Hallelujah. I just want to say the truth God sent me. Hallelujah. Amen. Amen. Amen. Amen. Amen. Ẹ káàbọ̀ sí orí ètò yìí. lónìí bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ak Auto Bola Auto Success a rí àwọn ènìyàn a rí wọn púpọ̀ náà but we are not going to be worried okay you know we are not going to be worried ní àárọ̀ nígbà tí èèyàn sọ̀rọ̀ òun mọ́ báyìí àwọn bíi five hundred one thousand ló máa ń wò ó ṣùgbọ́n mo ti hit i hit target mo ti hit target so definitely people they want to restrict my platform okay nísìn báyìí ó wá ku ẹni tó bá láyà kó wá wọ̀ àwọn nìkan náà ló máa lè dúró ẹ ní lè dúró by time tí Ọlọ́run bá parí ó ti yẹn you can't stand it God is better and bigger than anybody ẹgbẹ́ àbẹ́ ìdáhùn ẹ̀yin olólùfẹ́ mi má bínú pé mo wá báyìí àti pé bóyá mo wọṣọ wá ó ti yẹn mẹ́yẹn so àwọn tó lọ sílé màmá Mohbad tán mọ Mohbad rí gan wọ́n wọbẹ̀ wọ́n lọbẹ̀ wọ́n wọṣọ lọ wọ́n tún múra wọ́n tún ti de polú ẹ̀ ìgbà tó dẹ̀ ń ké wọ́n ṣe nǹkan kan fún so ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ó ti eyín distraction ti wà níta o àwọn géèmù politician ti wà níbẹ̀ àtàwọn tí ò ṣe politician àti àwọn tí tí wọ́n pèrè àwọn celebrator cultic celebrities okay but I don't have I don't have business with them I just want to talk to the government that I call okay so torí pé lókè gan kò sérò púpọ̀ mbẹ̀ ọlọ́run tún fi wọ̀n mí kò sérò púpọ̀ lókè èrò pọ̀ nsàlẹ̀ gan ṣó ti yẹ yín mẹ́rin èrò pọ̀ lókè tí bá ti pe àwọn tó wà lókè àwọn èèyàn sàlẹ̀ máa disappear tó o bá ti disappear lórí platform àbí tó o ní kó block platform tó o ní ṣe búrúkú kan lórí platform mi o ti understand sàlẹ̀ ló wà but wàá fẹ́ bá àwọn tó wà lókè sọ̀rọ̀ à ń bá àwọn aláàfin ọ̀run sọ̀rọ̀ that's ọba àwọn ọba àtúmọ̀ bá àwọn tó wà lókè nínú ayé sọ̀rọ̀ àwọn náà la pè yí o ẹ káàbọ̀ sórí ètò yìí tó ti yẹ o gbogbo yín tẹ wà ẹ lè máa pidán kẹ máa ṣe tó wù yín a fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn tí agbára ẹni tí agbára wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run àti ẹni tí wọ́n tún gbé agbára lé lọ́wọ́ àwọn náà ni àwọn ìjọba ó ti yẹn the government we want to talk to the government All right. so whatever you want to plan against me because of what I want to say or what I have said is going to backfire The moment you brand, the more God exposes and disgrace you and put you to shame because the battle belongs to God. And I'm doing this is not because of my power. I'm not doing it because it suits me. I'm not doing it because I want to do it, but because God has sent me. Okay? We are sent, but you send us, you are sending us, but God is sending us. Okay? It doesn't matter. All right. So let me sit close to the, I want to use the small, this thing so that if anybody at all at all speaking if anybody at all at all want to comment I'll be able to see it ẹ káàbọ̀ me no girl okay But ti the target <laughs> I hit the target na so I hit the target Me, mọ bí tí kọ́kọ́ ti máa bẹ̀rẹ̀ náà let me maybe I should use this one let me use this table <coughs> oh my nail ẹ káàbọ̀ sórí ètò yìí tẹ́ bá wà níbí ẹ ti rí pé a pe àwọn ìjọba ó ti yé yín a pè a pè ìjọba àgbáyé àti pé UN a pè UN kò ní America àti Canada government àti Nigeria government òun náà la pè so you are welcome to this platform I respect and I salute everybody. I respect all the God country I call the president of Nigeria. Respect your excellency. I respect the American government I call your excellency. I respect the Canada government I call as Your Excellency. I respect everybody that I call on this chat. About Mohbad, you some people were saying, what is the what is the business of America or FBI or the Canada business? I mean, with this person that died, the celebrity. No, don't think that way and don't take it that way. You know, because of criminal, a lot of criminal, they are very much, a lot of society, a lot of secret society in Nigeria, and they are sneaking to other country and they are systematically trying to destroy this the the other people system let me tell you the truth nothing but the truth our system back home Nigeria is rough is corrupt a lot of danger is there okay and when the foundation being faulty what can the righteous do so and that is it a lot of people they fall victim and after they are dead when they know they want to dip into the case a lot of people be say yeah ẹni bá ti fi dà dọ̀nà máa fi dàpá ni since I mention Wasiu Ayinde a lot of story and even <laughs> eh, eh, eh, kí lorúkọ kí lorúkọ bèbí iná àìtán ló mad kí lorúkọ ẹ tóun adéjọbí tóun yóò àjọ digbọn gbogbo òṣìṣẹ́ gbogbo yín ṣe yẹn gbogbo yín sá lọ sọ́dọ̀ pastor you just want to divert the case ní ikú ọmọ we want to divert àwọn tó bá lówó tó bá gbówó ẹ̀dá ni a máa sọ débẹ̀ ṣùgbọ́n nobody should bring nonsense because mo ti notice dé tóun ọmọ nǹkan kì í ṣọ̀rọ̀ ẹ la fẹ́ sọ́nsìn but Nigeria government ẹjọ́ sáà nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ fún yín ṣé rí ẹni tó wà ní ọ́ndà jeans lover yẹn jeans lover ẹni tó wà lọ́ndà ẹ̀ Nigeria government ẹjọ́ sáà mo kéré gan láti pe president Bola Ahmed Tinubu but ẹ má gbàgbé o dáàdì kẹtó di president mo wọ́n àtàkì yín mo àtàkì yín àwọn tó àtàkì yín mo kì í ṣe biological daughter yín ẹ̀ẹ́dẹ̀ tí ìfowó ránṣẹ́ sí ni pé Bọ́lá mi lè sọ bóyá àwọn kan tó ń bá fún mi ní fifty dollar hundred dollar ní bóyá ìlẹ̀ máa ní kan fún mi no but kọ́ ẹnìkan dé kó sọ pé okay Bọ́lá o wọ́n ní kí n fún ẹ látọ̀dọ̀ ẹnìkan báyìí no but I'm saying it because I hate justice injustice because they have done it to me and God showed to me also today that majority of people up there they don't actually know what is happening down and people that are down they are doing a lot of things they even take over they they hijack the government they hijack the government and that's why you see a lot of government and when there is problem in the city in the any country The president and the leaders, they query them for it first. And the people causing it, they, some of them, they are not even up there. And they show to me that a lot of people up there, they, their table is empty. They don't understand many things. Àwọn nǹkan tó ń pe orúkọ wọn fún pé wọ́n ṣe lé wọ́n ṣe lé wọ́n rí. So that's why I'm calling you today. I'm still on my matter. Mi ò lè sọ torí èmi ò mọ nǹkan tí èmi mọ̀ very sure mo mọ̀ torí pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu our able president wọn kì í ṣe olórin wọn ọmọ wọn kankan ò dẹ̀ kọrin ó ti yẹ yín mẹ́yẹn ọmọ wọn kankan ò dẹ̀ pupa ọmọ tí ìyàwó Mohbad gbé dání tí wọ́n ló pupa ó handsome ó ní oblong face and uh, oblong face lọmọ yẹn ní dàsí face tó gùn gbọ́rọ́ and uh, Mohbad tó kú ní round face okay although the father of Mohbad has a oblong face the mother has a round face Mohbad also himself never resemble his mother or his father mi ò mọ̀ bóyá ìyá ẹ̀ ló jọ but òun gangan fúnra rẹ̀ go and check it kò jọ bàbá ẹ̀ ṣó ti yẹ yín so ó lè ti wà nínú ẹ̀jẹ̀ wọn kó jẹ́ pé wọ́n máa ẹ̀ ti understand kó má máa jọ bàbá wọn àbí kí kankan máa wrong but èmi o ká tó continue ẹ máa bá wa ṣe DNA test òun náà ni mo ṣe pé American government sí okay because we are not be treating the case the issue of this boy, the wife, okay? And the wife also is a, is, is, is a suspect. If anything happen like this in a civilization country, in a country that has law, that people brain is working, I mean, right, everybody around there, they are suspects. Until they find out, okay, eléyìí ló wá ṣe gogo, then other will be free. But anybody now, including celebrities and the people even running around them in Nigeria, tó mọ̀ tí ò ṣe nǹkan nígbà that those who know him that hide about him and him that he be calling for help and they refuse to help them now because I saw some of them they are going everywhere to the place of pastors showing that some pastors are praying for you I'm going to tell you today what James said the book of James what he said to me that the prayer of the righteous only kí n continue hold on the prayer of the righteous only prayer of the righteous òun ló ṣiṣẹ́ Let me read it for you. Let me open my Bible. That is James chapter 5, verse 16. Okay? James chapter 5, verse 16. It said, The prayer of the righteous may, man is powerful and, and effective. Okay? So if you like, continue to call pastors. You are there. It's on your wà. Àwọn èèyàn ń ṣorí Facebook. A lot of pastors in Yorùbá land But a lot of satanic and uh, revival is going on. For the past two weeks, when Ashwaju maybe left home a week, ago, and for the past two weeks, a revival of Satan is going on in Nigeria seriously. Wọ́n ṣe satanic revival. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn tí àwọn ẹ̀jẹ̀ bá ti ń ṣòfò. Sátánì ló ń ṣe revival. Níbi tí ẹ̀yin ti ń ṣe revival. Sátánì tún ní pulse. Ó tún ní guts ó tún ní power láti ṣe revival ó tún ní strength láti ṣe revival so something is wrong with you okay we are not saying that we are not talking about that now we want to go straight to the point okay so ọmọ kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ àwọn ọmọ tí mo mọ̀ pẹ̀lú president Bola Ahmed Tinubu tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ lórí Facebook wọn ò pupa ó ti yẹ yín mẹ́yẹn and none of them is a singer okay so we want you a fẹ́ sọ̀rọ̀ bí ó ṣe yẹ kó rí a fẹ́ wí bó ṣe yẹ kó rí a sì fẹ́ sọ bó ṣe yẹ kó rí ṣó ti yẹ yín mẹ́yẹn aha marika poso tayaba ọ̀tọ̀ ni ẹni tí ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín oh my god <laughs> ayé ní ìkà ayé burú gan ni a ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ní orílẹ̀-èdè nàìjíríà yẹn náà láti korí oríṣiríṣi ayé wọn máa níka o ọlọ́run máa fi wá sáyé mú ayé wọn máa níka o eh. ẹ̀dá ayé wọn máa níka o àbábá máa fi wá fáyé mú ẹ má bínú bí mo ṣe múra mo kàn fẹ́ swag ni ó ti yẹ yín pé mo fẹ́ sọ tòótọ́ yẹn gbọ́dẹ̀ dùn kò mí pé bóyá mo múra báyìí àbí kò ní nǹkan ṣe pẹ̀lú ayé mi ó ti yẹ yín bẹ́ẹ̀ okay so i'm sorry okay now mo continue ẹjọ́ sà our every president Bola Ahmed Tinubu ṣe rí jeans lover yẹn jeans lover yẹn ẹni tó wà ní abẹ́ jeans lover yẹn ẹ́ ẹni yẹn gbúdọ̀ wọ́n gbúdọ̀ wà expose the person under jeans lover The person must show his face for security purpose in Nigeria. And he has blocked some people. You know, I call your attention. That's not the place where go I'm going to. But that's why I, I just want you to know. The person under it has to be Ogudo. Number one, ẹ̀sìn sá iṣẹ́ yẹn gbọ́dọ̀ wá láti Okay? Because àwọn tó wà ọdún kọ̀mọ́nà bíi tiwa tí wọ́n fún lówó tó ní mọ́tò ńláńlá méjì tó wọ̀ tí owó ńláńlá tó ń ṣiṣẹ́ pẹ̀lú Lagos àwọn bàtà àwọn tó ń back it up they are the people of yesterday tó rule wa ní àná so ti yẹn mẹ́ so kí èèyàn bá ń blog wọ́n lè sọ for security purpose ìyẹn mi pé tó bá wà tí ò wà sentimental tí ò wà travel tí ò kì í ṣe tribalism so ti yẹ tó jẹ́ pé like me when you look at me I'm not tribalism I'm not sent I mean sentimental you know, in my church. I don't look at this person because it's for me or I know the person and then I start beating around the bush. No, I say it the way it is. Okay? Ha. We let we listen since yesterday. A lot of a lot of things have been going on. A lot of people, a lot of shots, a lot of evidences, a lot of talk, a lot of blogging, a lot of people. Okay? But in me, because mo ti hit the targets, mo ti hit the points mo ti rí àwọn every ọ̀rọ̀ ti wà nínú ọ̀rọ̀ mi and that's why you can see my page is like this okay and all things tẹ́mi máa sọ yìí nínú ẹ̀ majority máa gbé lónìí tán máa ní hundred thousand tí three thousand máa máa wọ́n at the same time okay but no problem ó ti ra ó ti yé bẹ́ẹ̀ the Lord will pay me back ó ti yé bẹ́ẹ̀ but tipa máa yí ti target yẹn we are going to eat because ọlọ́run kì í ṣèyàn okay God is not a man that will compromise okay àdúrà olódodo dẹ̀ ló ṣe agbára gbogbo yín tẹ́ ti ń tag ẹ àyà pásọ like this pásọ pọ̀ ní nàìjíríà gan the bullshit tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà kò yẹ kó máa ṣẹlẹ̀ if those things are the prayer and everything is affect I mean effective and God is not hungry then the situation things like that will not be happening okay from one problem to the other from one killing to the other when the land when the country is not legalizing gun okay they kill by gun they kill by terrorist they kill by anyhow anyhow okùn oríṣiríṣi ló wà tó fi ń pààyàn ní orílẹ̀-èdè nàìjíríà no security so president bola ahmed tinubu ẹjọ́ sàyọ excellency uh, because wọ́n ti fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gba mi sọ pé kọ́ máa lọ protest o anything tẹ́yìn bàbí bá fẹ́ ṣe do it we are just ah, kí lorúkọ ẹ̀ justice for mobile. ni ntẹ́mi wà tí mo mọ̀ ń pa ẹ̀ tí mo tí mo mọ̀ ń pa ẹ̀ nìyẹn mo dẹ̀ fẹ́ play nkankan and now people are defending the wife of Mohbad not to be investigated what why and little reason why I call America government on this issue I had a video they said little time now because they are preparing the lady to travel abroad to go for I mean to go to America because the sister she's in America they say she fly down to Nigeria now so I don't know and they said the mother also their mother also is right now in America for holiday and she's a police and she's an in-law to Mohbad that died and Mohbad have reported the case to police nothing been done about it and he have called the mafias and a lot of people in Nigeria he called Pasuma he called the Mesho Wasiu he called um, a lot of them those musicians also and this boy also have been singing to plead and tell people that they want to kill him and later agree that don't care if anybody is not speaking for him he was ready to die you understand me this is a taboo this is what is a taboo okay for somebody to be tortured to death and some crazy oh sorry I don't want to use this word f word I'm sorry and some pastors some alpha some people in Nigeria they also had it they are praying for some people they want me to be fighting some battle like Ajayi is a she's, she's, I'm, I'm, I'm going to I'm going to label him I mean her when it is time because all the evil people that doing evil in Nigeria is aboying them and praying for them so definitely if she's involved I'm coming no yala ìyá ìbá lówó kẹ́ni ẹ fẹ́ sùn mí sí kọ́kí rọ́lẹ́ pa ẹ tẹ́lẹ̀ máa bá bọ̀ this time around kò lè jẹ́ kò dẹ̀ lè ṣeé ṣe you understand me so um, anybody tí n bá sọ̀rọ̀ Me cover people in my home. I don't cover anybody in my family. I don't cover people around me that do evil. Even myself, I don't cover anything. I open everything. Okay? Uh-huh. Even what you want to know that I don't supposed to tell you about my life. I'm saying it so that you not be stressed too much before you get your information. You getting me now? Ẹ jọ President Bola Ahmed Tinubu. Ẹ bá wa wo gbogbo àwọn èèyàn yeah, the account of celebrities of Nigeria need to be tapped. All the phone that all of them is using, they must submit it. There must be a special police that will intervene and also um, investigate. Okay? Investigate and also like protection and also like investigating them. And again, Mohbad's wife must be investigated and the wife, I mean the daughter, I mean the sun Also, the DNA is compulsory. And the reason why I, I don't want, I know that what Dayton is doing or not, or not call, I mean, or not it on. I know now you, eh, people may be saying that you want to measure some people that are tó ń shadow, but wọn náà one you know kìíní yẹn ó ti yé mẹ́ẹ̀. <laughs> The real one tí mo ti sọ mo eat ní o ọmọ was very alive okay and gbogbo sọ́ọ̀ dẹ̀ tí wọ́n jáde sí pé ẹ eh, she's in courtesan eh? she's this and I mean is in courtesan is in this and that all of you in Nigeria majority of you eighty five percent of you you are in courtesan even bàbá tó dá sílẹ̀ ó wà láàrin yín bẹ́yẹn wọ́n lọ àì máa sọ iṣẹ́ tó máa bá wa gbé fún wọn ìtẹ̀yàn bá ti dá sílẹ̀ kó tó kú òní ayé ẹ̀mí ò gbàdúrà ìfúnkún fún yín sìn sá o but wọ́n máa bá wa ṣe ní tó ń dá lẹ̀ wọ́n gbúdọ̀ àwọn náà gbúdọ̀ ní ìpín bẹ́ẹ̀ torí tẹ̀yàn bá ti mọ ṣíńjẹ́ ó máa mọ̀ díẹ̀ yọ àwọn ló dá kọ́ọ̀tì sílẹ̀ agbọ́lẹ́nu olú lọ́yọ̀kẹ́mi pé òun àwọn ló dá kọ́ọ̀tì sílẹ̀ wọ́n dẹ̀ mọ́ bó ṣe máa bá wa stop o àwọn cortism kan tó lọ ó ti yẹ yín mẹ́yẹn so now president ọmọ ìyàwó yẹn because I want for the for your name sir to be clear for your name sir for you not to be robbed in this month a lot of people are in APC a lot of people are in PDP A lot of people are in Labour Party. They are doing what? They are doing rubbish things. And they will hide under the party. They killing, they destroying people. And they will say they are party. It doesn't matter. Somebody is a party or no party. Individual. Okay? They have to do what? They have to be investigated. Okay? So, either they, they are APC or they are PDP, they are woman be. What we know, we want to know the original killer and the reason why the boy was assassinated. So the money, we know he has money. And already his music is making money now. And the money he has made before he died. So they deny some of his family. They deny every, I mean, many people. But some people sit, sat on it and they are eating it alone. Okay? Not the money now we are talking about. And if you are not investigating this issue, the child also, the said we should be paying for. Is going to be at stake if he eventually is the son of Mohbad. If the wife, if he's innocent, he later is going to be in, um, I mean, danger. Just like the way they finish the husband. You understand me? So that's why we are saying they should investigate everybody. Don't leave everybody, anybody aside. Because if you are trying to protect and guide the wife like that, there's something wrong. There's something hidden there. Okay? When people started talking, People started running around saying, okay, I know the wife must not be investigated and they have to sue them. No, Iyala Jani. All those of you telling people you want to be suing them, like the person who sued me before, sue me unlawfully because I said they plan terrorism. In now, nígbà yẹn tí mo sọ ṣe wọn ò mọ nǹkan tó tú àṣírí wọn things that we are talking about two big countries that are fighting they don't really know what really open there because when I was saying it say no to killing and terrorism and they send somebody to come and buy something from me just to look for my trouble and sue me because the people actually who send that person they are involved in many bad things you understand me they are involved so they don't want their secret so eh, be exposed and the white people said the only way to defend yourself is to attack they now use force attack for me to shut up my mouth thank God today is in the prison The person, the woman is in the prison. The secrets come out. Many things are open there. But some of you, you are somewhere. You don't understand things that happen. Me, I don't know anybody. I've never have a conversation with all these big person apart from the people I promoted that I know before today. Okay? So even some of them, when I call them, they don't pick their call. Good, um, I bless God for that because it's another evidence that I don't jẹ́ mi ò bá wọn jẹ́ mi ò dẹ̀ bá wọn mú mi ò bá wọn wọ́ mi mi ò bá wọn rẹ bí ọjẹdẹ mi ò bá wọn nọjà ọjẹdẹ tó ti yẹ yín bẹ́yẹn wọ́n nítorí bí ojú ṣe rí wọ́n ní kì í ṣe bójú ṣe rí rèé nígbà tí wọ́n máa ń jọbì lọ́jà ẹ̀dẹ mi ò bá wọn jọbì lọ́jà ẹ̀dẹ mi ò bá wọn ṣòwò ọjà ẹ̀dẹ mi ò dẹ̀ bá wọn ṣe ìpàdé ní ọjà ẹ̀dẹ ṣó ti yẹ yín sọ èmi mo yàn mo yán kọ̀ọ̀kan ṣó ti yẹ yín bẹ́yẹn kí n tó kọ̀ntínú ní ti ọlọ́run sọ ọlọ́run tún bíbélì tún sọ nínú ìwé Mátíù orí karùn-ún kọ́ ni let me see àwọn àmúkọ́mi lórí Matthew orí karùn-ún the book of Matthew chapter five verse kíni ngọ́lé náà eighty ó ní God bless those people who those hatched are they will see him àwọn tí ọkàn wọn mọ́ ọwọ́ mímọ́ ó tún sọ nínú sáàmù ó ní ó ní ta ni ó gorí òkè olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyọ̀ àfunfun ẹni tí ẹ̀gbẹ́ ọkọ rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun yóò rí bùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo ní ọwọ́ ọlọ́run gbàlà rẹ̀ èyí ni àwa <laughs> tí à ń ṣe àfẹ́rí rẹ̀ tí a ń ṣe àfẹ́rí ọlọ́run jákọ́bù tí à ń ṣe àfẹ́rí ọlọ́run bọ́lá fọláṣadé ó ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹni ọ̀nà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé wa ta ni ọba ògo yìí ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo àmín ẹ mọ̀ nǹkan mo ti sọ pé àwọn ènìyàn tó ń báàkì àwọn tá a bá ti dárúkọ lóhùn tó bá ti báàkì wọn mo ní kẹ́ withdraw ọ̀rọ̀ Wàsíù mo sọ láàgbọ́ ẹ jẹ́ ká tó padà sórí yẹn rísì tí mo fi dárúkọ Wàsíù oúnjẹ ọba ọlọ́run joyè lọ́wọ́lọ́wọ́ lè ṣe bí ọba simply because wọ́n a ti pàṣẹ ọlọ́run ti pàṣẹ a dẹ̀ ti mú àwọn ọgbọ́n wá pé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n máa pín Lekki state tí ẹ bá tún wá ṣe é tẹ wá fẹ́ pa èèyàn ẹ fẹ́ jọba by force àti by force ẹ ní wọ́n wá ní pín kò wá ní ṣe é ṣe ní sísìnyí kódà ẹni tí kú kan tó pin ṣó ti yẹ yín so tẹ bá tó torí fi ẹ̀jẹ̀ wẹ̀ tẹ fẹ́ ga sọ́ọ̀kì àbí tẹ kò fẹ́ ṣe nǹkan oúnjẹ òye ní ọjọ́ yẹn ọmọ náà wọlẹ̀ ó ti yẹ yín bẹ́yẹn you those of you that are known ẹ máa kàn máa à ń gbàdúrà o èmi ń gbàdúrà you know it but when I pray I also look only watch and pray I watch when I'm praying at times okay at times I close my eye and I pray all right mm-hmm. so ẹ bá wa mú ẹni tó wà lábẹ́ Gistlover jáde gbogbo àwọn celebrity Nigeria ẹ make sure pé their phone is track all Nigeria celebrity they should be investigated people say something they say if, if, if how did this all this thing came out the voice note of the wife who is sending it out let me tell you in Nigeria Nigeria the government have power to bring out every conversation of every individual tára bá fún ọlọ́run tí ara bá fún àwọn ènìyàn sí ènìyàn wọ́n lè mú gbogbo conversation wọn jáde gbogbo tí mo ti sọ látọjọ́ tí mo ti dé orílẹ̀-èdè Canada if they want to bring it out they can do it and they know they study it okay so now reason why I call America I'm coming sir President Bola Ahmed Tinubu reason why because I'm calling you because I don't want this case to be swapped on that day for you to be clear for people for your name not to be rubbing them out torí pé kò ẹ̀yin kọ́ lẹ́yìn ìjọba ń ó ti yẹn ẹ joba, lọ́wọ́lọ́wọ́ báyìí kó bàbá sọ pé ṣe lè ń jọba ẹ̀ ń ni wọ́n fi pààyàn ó ti yẹn so ẹ̀ẹ́dẹ̀ pupa kó bàbá sọ pé ìkan nínú ọmọ yín ló fún ọmọ lóyún náà ṣe fẹ́ kọ́ vaccine yẹn ó ti yẹn bẹ́yẹn so I want you to be clear because that's why I said don't support some people let justice take course for your career kò ṣe ẹ ti dàgbà ẹ ti jẹ president bí ẹ ba ọlọ́run má jẹ́ tẹ́ bá ọ̀tá yín bá kú lónìí ó ti wà nínú àkọọ́lẹ̀ pé president of Nigeria ẹ ti wà mẹ́ẹ̀ ṣòtìyẹyìn ẹ ti lówó ẹbí ọmọ ẹni aya ẹni agbára gbogbo nǹkan tí ọlọ́run máa ń fúnyàn nínú ayé yìí tó máa téèyàn máa fi mọ̀ pé òun yàtọ̀ sí ẹlòmíràn òun ọlọ́run ti fún yín ó ti yẹ bẹ́yẹn so mo sọ pé kí orúkọ yín ba lè kúrò nínú gbogbo mud àti some bad things because some people are hiding under some things and they taking pictures wọ́n máa gbé píṣọ̀ yín kiri ó súnmọ́ lágbájá o ó súnmọ́ tọ̀mọ̀dú o ó súnmọ́ kòkò bàbá aṣáṣú o ẹ̀sùn ọ̀dún sàn láti ṣe nǹkan burúkú wọ́n máa fẹ́ káwọn èèyàn máa fight òjijì wọn ò wá nílé rí resort original àwọn tó ṣe so orísìí tí mo fi dárúkọ tóhun adéjọbí òun náà ni wípé ṣé nígbà tí mo bẹ̀rẹ̀ sí í ṣépè tí mo ní gbogbo èèyàn máa lọ ṣépè ipe gbogbo ẹni tó wà nídìí ikú ọmọdé yìí mo ní kọ́lọ̀n bá wa pamọ́ o ẹ mọ̀ nǹkan tí mo rí irú èèyàn náà lọ sórí òkè ó lóun ó ṣe bíi pásítọ̀ ìyẹn tóhun tóhun ọmọ ìjẹ̀bú ló wà ń bẹ̀ tóun is working for ṣíbàjò kì í ṣe rọ̀ gbogbo bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ fún arẹ́gbẹ́ ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn òun dẹ̀ ló wà ní ọ́ndà jíńsìlọ́và òun ló ṣe lóun tẹ̀sẹ̀ dé láti London pọ̀ ń gbọ́ ohùn ẹ̀ ń gbọ́ abẹ́ dáhùn pọ̀ ń gbọ́ ohùn òun ni wọ́n ṣe ń dàrẹ́ tiwa sí ọ̀rọ̀ Naira Marley lóhùn ṣé Naira Marley ló ń jẹ́ Naira Marley ó ti yẹ bẹ́ẹ̀ yẹn you get me kò dé ọjọ́ tó dẹ̀ ti ń ṣe ṣáàtì yẹn kò lọ sí kò blọ́ọ̀gì Wàsíù kò ń blọ́ọ̀gì Wàsíù lórí Gistlover kò ń blọ́ọ̀gì Arẹ́gbẹ́ kò blọ́ọ̀gì Ọ̀ṣínbàjò lórí Gistlover ibi tí wọ́n bá ti blọ́ọ̀gì wọn kẹgbẹ́ jáde wọn ò blọ́ọ̀gì wọn òun ò blọ́ọ̀gì wọn iṣẹ́ àgbẹ̀dẹ̀ sọ pé tó wà lọ́ndà Gistlover èmi torí kò ta sí mi látọ̀dún yìí kò dẹ̀ ta sí mi náà up to now but for safety am anybody want to speak know that this person is speaking where you getting your resource source from ó lóun ṣẹ̀dé láti London ṣé ń gbà tó wà London kí ló dé tí ògbé fèsì síta kó máa sunkún because I said that àwọn èèyàn ṣe èpè àwọn ìmọ̀dẹ̀ tún sọ pé if you want to know people under this gist lover ẹ Money ní ẹ máa tag ẹniyẹn ní terrorist terrorist all cover up and they do bad thing in society killers do that and it came out ó dẹ̀ ń sunkún ó ti di ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tí mo ti notice ọ̀rọ̀ yẹn mo bá sọ systematically kì í ṣe rọ̀ mi wọ́n lè sọ pé ó ń báyàn kọjá táwọn adéjọbí ó ṣiṣẹ́ fún wọ́n dẹ̀ sanwó gidi fún ẹ máa rí pé ọkọ tó lóun fẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú Lagos State Government ẹ rí mọ́tò ńláńlá ẹ mọ̀ àwọn mọ́tò tó ń ta irú ti àwọn ti tó ń ta three hundred million yẹn ẹ òun ni méjì ẹ̀ ńláńlá ló wà nílé ọkọ ẹ̀ ọkọ ẹ̀ yẹn méjì ẹ̀ ńláńlá where did he get the money from tó bá dẹ̀ máa ṣe ó kàn máa ṣe díẹ̀ díẹ̀ ni pé àwọn ta sóbò wọn ta yúgọ̀tì wọn ṣe kinní kan ó ti gbé nílùú òyìnbó rí ó dẹ̀ ti máa kó dẹ̀ parọ́ mọ́yàn kò ní ọ̀gá ẹ má gbàgbé nígbà yẹn náà pé ó déédéé fọ irọ́ mọ́yàn kan lórí ó ni mi ò fẹ́ dárúkọ ẹni náà sí ó ti yé bẹ́ẹ̀ ẹ ń gbọ́ dé tóun àdéjọ gbogbo owó ọ̀rọ̀ owó we are still coming back there ó ní ọlọ́run ó ní ọmọ yẹn ń bá òun sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ló ń bá ẹ sọ abókù sọ̀rọ̀ ó ní kóun lọ sí ẹ má jẹ́ kí àwọn èèyàn lọ bẹ̀ torí wọ́n tí wọ́n máa lọ fẹ́ lọ ṣe ètùtù torí wọ́n ti wú ọmọ yẹn they need to be doing some things Wàsíù ló jọba Wàsíù dẹ̀ wà lábẹ́ àwọn tó ń ṣiṣẹ́ fún nínú àwọn tó fẹ́ gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ ba bẹ̀jẹ́ tó ń jẹ nínú ìdọ̀tí tó ń jẹ nínú ìbàjẹ́ yẹn Wàsíù wà ń bẹ̀ àwọn tó pinnu bí o mọ nǹkan tí aṣáájú ṣe fún ọ̀pọ̀ kò kàn mí but nǹkan tẹ́mi kàn sọ ni pé àwa kàn fẹ́ break kan down ká dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn tí ò bá yé àwọn àwọn sùn ẹ̀gbẹ́ àwọn nàpákó tó máa máa kàn sáré kiri tẹ́ máa rò pé máa ba platform tẹ́ bá ti ṣe ó máa disco máa a máa feel inferiority kò lè èmi ò lè feel inferiority ẹ̀ ń gbọ́ ṣe é rí torí èmi tèmi bá sọ̀ tẹ́ máa fi ba ẹ máa fi bí ẹ máa máa rò pé torí pé ẹ pọ̀ ẹ̀yin gangan lẹ feel inferiority ẹ kéré gan ni tẹ́ ẹ bá kéré ẹ̀ ní máa bá mi jà àbí kẹ́ máa sọ pé àbí kẹ́ máa kọ̀ bí kẹ́ fẹ́ gang me up ẹ fẹ́ ba platform tèmi jẹ́ ẹ̀rù ń bà yín nìyí ẹni tó wà nínú mi tóbi gan ó jù yín lọ ó ti yé bẹ́yẹn ìyẹn bó ṣe yẹn number one tóun tóun tóun tóun tóun mọ́tò méjì ńláńlá ló wà lọ́wọ́ ẹ̀ àwọn kan wà lábẹ́ APC mo ṣe sọ pé APC yẹn àwọn míì wà nínú PDP tó yẹ pé wọ́n da ju APC yẹn lọ tó tó tí aṣáájú ń fọkàn tán bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn míì wọ́n ti ta aṣáájú wọ́n fẹ́ wọn ò fẹ́ èmi mo wà lórí Facebook mi mo mọ bọ́n ṣe gbéṣẹ́ wọn wá tó ń sọ fún mi ìyàwó wọn o àtàwọn o kò kàn míì téèyàn kan bá ṣẹ̀yìn tẹ́ bá jọ níjà ẹjọ́ tó ra yín ní ṣe bẹ́ẹ̀ ti dàgbà ẹ̀rẹ̀ lówó ẹ bára yín jà tó bá jẹ́ ìbọn lẹ mọ̀ ẹ lówó láti rà bọ́ ẹ bára yín jà ìwọ ni kẹ́ máa gbé wá sórí Facebook so èmi mo mọ nǹkan táwọn èèyàn ti ṣe àwọn oríṣi nǹkan kẹ̀dẹ̀ rẹ̀ ẹ rí pé dẹ́tọ́ ń tún bí ọmọ ó tún sọ ní àṣàbí ìyẹn Esabod tó wà lórí Facebook Esabod terrorist ni gbogbo àwọn tó jọ tó jọjọ ń ṣiṣẹ́ àwọn èèyàn ti rí àṣírí ní Canada yìí people know the truth the government of Canada know the truth yes they may be in the beginning tó bá ní kó tọ́ṣọ̀ mi kó máa sọ gbóyin ẹkùnrin expose ara yín èmi bọ́lá o fọláṣadé kò sí aburú lọ́wọ́ mi mi ìdẹ̀ ṣe rí èmi tí mo sọ títí tí mo sọ̀rọ̀ ọmọ mi mo ìsọ lánàá mo dẹ̀ ń bọ̀ mo ìmọ̀ àtúnṣe referent lónìí mo sọ ìyá mi mo sọ everything for you to know that pé mi ò ní skeleton on my cupboard okay tọ́lọ́pàá bá wọlé tí abi bá wọlé mi lónìí tí àwọn èèyàn ò bá ṣílẹ̀kùn mi lẹ́yìn kan ju nǹkan síbẹ̀ wọn ò lè rí nǹkan kan Because wọn ò lè rí nǹkan tí mo ò ṣiṣẹ́ fún àbí tí wọn ò fún mi tó kọ̀ déédéé strange àbí tó máa rí lọ́wọ́ mi tí mi lè ṣàlàyé mi tó ti wá kò kò sọ́jọ́ tó jọ kò jọ láké kò sì lè jọ lẹ́nìwẹ̀ẹ́ ok mhm. so ẹni tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn you must come out kò ṣe pé o ṣẹ̀mí báyìí ṣùgbọ́n game tó máa máa fi kíní yẹn play fún àwọn èèyàn playing on people's intelligence in Nigeria is a taboo some people be pay, I mean wọ́n máa pretend to be a good person and they are evil okay because you are not natural you are just you are you are o máa ń play ẹ̀mí ìfẹ́ o máa ń dúró sápá kan ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn tẹ̀lé tí wọ́n lọ sí ẹ̀wọ̀n ignorantly tó jẹ́ pé àwọn ẹlẹ́wọ̀n gidi ògbólógbò ẹlẹ́wọ̀n àwọn kọ̀míta ẹlẹ́wọ̀n bí àwọn Wàsíù Àyìndé àti gbogbo yín yẹn ẹ wà ń gbọ́dọ̀ kílẹ̀ ń ṣe tẹ̀lé tí wọ́n àwọn innocent because the other nation yìí ó ṣe báyìí mójú ẹ̀ jáde ẹ má pray, gbogbo pastor kan ẹ gbogbo wọn bẹ̀rẹ̀ sí wá gbé pastor jáde eléyìí ń pray fún mi eléyìí is my pastor don't do that here we don't pray ah believe nínú bullshit yẹn ọmọ ṣe court fún yín sí àdúrà lọ́dọ̀dọ̀ tó ń ṣiṣẹ́ agbára kò ṣe àdúrà àwọn àwọn terrorist obìnrin àtọkùnrin àwọn mafia olóbùkú you no fear any one of you okay listen and read my lips i no fear any one of you okay mi ní kú lọ́mọdé no matter what so tẹ́ bá dẹ̀ sọ pé torílẹ̀-èdè kan bá jà pẹ̀lú orílẹ̀-èdè kan ẹ̀mí tẹ́ orílẹ̀-èdè kan bá nìde sí ara ẹ̀ pé kò ní lè dúró mi ṣe mo pé nísìnyí you don't support me ẹni tí bá ti tó bá support me òun orílẹ̀-èdè tèmi any man or woman any country that supports me that is my real original nation that is the people that are actually love me so if you are black if you are anybody and you want to be fighting some people you want to use me as a cause cause i'm not i will disappoint you because we are here on this facebook and on this platform nothing to say but to say the truth okay we are saying nothing but the truth the reason why i call america your excellency the great country of america god's own country please respect her the lady now the wife of Mohbad they want to systematically transfer the lady to America without investigation I mean, investigating her and if they transfer the lady to America be that investigating her properly okay they are trying to cover up some things and it's going to be be a danger to your system in future because eventually if you know the dead if he is partaker of his husband dead then he know how to kill he will be a killer in your system And that's why I'm saying it now. Any country should not accept the lady until proper investigation is being conducted. Yes, until proper investigation is being. We know the outcome of this case. The lady must not travel and the lady, the baby, must be tested. DNHS is necessary. Yes, it's necessary because in uh, in in all over the world, a lot of crime. I watch crime scene. A lot of people they commit sin. Husband kill wife, wife kill husband. A lot of things happen okay especially ladies or men men don't mean ladies that cheat they can kill also their husband okay so the boy the baby people raise it that is not because in the beginning I said they should leave the girl because before we I receive I mean I have about the the voice tone. I say, well can that voice I had the voice note I say, can this girl because accordingly they said the boy The lady is the one even transferring money. They have joint account. They have everything joint, joint, including phone. They're using the same iCloud. You know, that phone, if you are using phone, the same iCloud. So they have something in common. I was thinking, can this person kill? What can this person benefit for killing? But you know what? When people now say they should do DNA test, I'm not the first person to raise that. And now see the way people are now protecting her, protecting her. No, no, no, no. No DNA test must be conducted. No, no, no, no. No, no, no, no. No, no, no, no. And they are saying that they want me to also to put my so to sanction it. I'm not going to sanction that because <laughs> I have experiences where is the best teacher. That kind of game they play around that around um, what they call it. Moba that died, that our great musician, I mean celebrity, that they wasted. You know, they play the same game. I ran horse till they finish the father of my baby. The same set of people who finish the father of my baby are also behind this. They are killers. They are killers. Wasiu there is part of it. Pasuma is part of it. He's suspect. Yes, because all of them. And Malaika, I promoted Misisha before the problem started. I never hold them them. I don't steal from them. I don't do anything for them. Only thing they believe that, who is this person? They can ride you. When they kill you, They size your family. They size you up. Your family is not rich. They don't know people. Even if they know people, if they know those people you know, they will go to the people before you get there. Okay? So, and first come, first serve. They use them, they turn their mind away from you. So you not get justice. So the wife of Moba must be investigated because of this voice note I'm going to play now. And again, the wife of Moba, is a police officer. She couldn't use her post to help Mohbad before they assassinate him. And he wasn't also around. You can see what happened. He's not also around when Mohbad died. So it's a plan was something is fishing. The uh, Naramali is not around when Mohbad died. The mother-in-law of that girl, I mean of uh, Mohbad, was it, she's also she's not also around when the Mohbad when they they kill the boy. So it's like something is fishing. To me, we are not saying hundred percent the wife is the killer, but to the country that has law and their lawyers and the people, the judge and everybody, the everybody, if their brain working good, they know that also the wife is a suspect. And again, before I play the music now, the voice note again, they, it is just a voice note people have been playing, but I want to analyze it, okay? And also, the wife, this husband, the husband died. It's not the one. She's not even the one that announced. Some jargon, some useless boy are the one that announced the death of the guy. You understand me? The wife is they always move around. They always have money together. They always do things together, having the same cloud. But when about to die, she's the she's not the one that announced it, Papa. We don't even see her where she's crying. She only oh in talk into She never feel it. She never feel it. Yes, they can tell you that she feel it. Feel what? If she feel if it's shock or it's surprise her, that's not the way she will be doing for now. The lady, those boys should not be the person do, do, they want to announce the death of the boy. Although they say he called the father-in-law, he now called the mother-in-law. She's the one that called the mother-in-law and father-in-law. But why is she not saying it on, on the Facebook? I mean, she never come online to say that. And they dance together, they do things together, everything, most of the time. So I'm going to play this voice note now. Now we analyze it. And the father of Mobad also, there's something in his mind. He has something. But me, eh? They receive it, they, re, they reveal it to me. The dead, Mohbad dead it's like when they want to do revival you can see a lot of revival they said nígbà tí Wàsíù ń jẹ oyè ẹ rí wọn ní àwọn èèyàn kan náà eh ní Ṣàgámù gbogbo eré ọmọọyàn kò sí tó kàn mí but àwọn èèyàn yẹn mo fi fún àwọn ọmọ because the children àwọn tó má feel fún náà gbogbo wọn join court míì nínú wọn gan wọn ò pé kó join court wọn máa lọ join because they want to join court but to to join court yẹn bàbá ẹ máa bá wa ṣe nǹkan sí court yẹn kẹ́ tó kúrò láyé bẹ́ẹ̀ ni torí ẹ̀yin lẹ mú wá ẹ̀yin lẹ mú court wa bàbá mò ń bọ̀ máa ṣe kínní fún yín sọ́tọ̀ ni máa ṣe kínní yẹn fún yín sọ́tọ̀ à ní bú yín o God forbid à ń bú àgbàlagbà ń bí o bọ́tì <laughs> yín tí ẹ̀yin tẹ́ mú wá yẹn ẹ máa bá wa ilé máa bá wa káńsù ẹ̀ àbí kẹ́ ṣe nǹkan kan sí ètò yẹn mẹ́rin àwọn àjálẹ̀ connection náà ẹ jẹ́ àlọ́ àwọn onítìátà ló ní àjálẹ̀ ní tiwọn àwọn náà ló mú àjálẹ̀ wá sí system nílẹ̀ Yorùbá yẹn tó fi ní gbogbo ìwò káàkiri àwọn ni hide and seek tọ́nà máa ń ṣe àjálẹ̀ ayé o kìdíkan kìdíkan àwọn náà ló mú wá so tí n bá ti ń sọ̀rọ̀ àjálẹ̀ wọn they will be mad and all this thing also bóyá ilé ni wọ́n fi ń ṣe ń gbà yẹn tí wàá sọ di òótọ́ tí wàá sọ di nǹkan tí àwọn èèyàn kú tó ń pa àwọn èèyàn lé lórí kan máa nǹkan tó kàn yà bíi fíìmù tó ń imagination ẹ wá ti sọ imagination burúkú yín di reality show so ìyẹn that's the reason why I said America should please I said it yesterday also that American government FBI that any celebrity I don't hate you. I don't hate them. I don't jealous them. But Nigeria celebrity, that when they are coming to your system, please, for God's sake, just check them very well. Be careful about them. Check them thoroughly. Don't give respect to anybody, including king. If anybody personality pàápàá yàtọ̀ sí presidency, I be ṣà ní àwọn But some people who treat themselves, who put themselves in the position like you cannot touch them, you cannot do. Everybody should be touched because the people you don't expect they are the one doing bad thing in my con in our country back home Nigeria because the Lord showed me a lot of things that day when that boy died I saw that <laughs> the revival Wasiu ẹ kú iṣẹ́ but ẹ̀yin pastor náà you are sleeping àdúrà yín kò Ọlọ́run dájú mi kò ní effect tó ti yé yín bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àdúrà yẹn ṣe òdodo kẹyẹ kọjú ìjà ti èmi bíi pé bóyá èmi mo ṣẹ̀yìn so ìjà yẹn ti wà nílẹ̀ tipẹ́ torí pé majority of pastor yín náà you are involved in Nàjálẹ́ a blood they tell you to use blood to sacrifice you have sacrificed people's life say blood to bath ẹ máa káṣọ funfun kan yóò sì sọnù àti tẹ káwáṣọ dúdú iṣẹ pé gbogbo yìí o àti tó wọṣọ kọlọdù àti tó wọ kinní kan irọ́ ti pọ̀ jẹ́ ti bà gbogbo sísítẹ̀mù jẹ́ kí lẹ wá fẹ́ káwa máa ṣe sí ẹ máa fẹ́ kí anybody that is hating against our nation The, is my nation not against me? The sufferings we have gone through, we have been through, is it not my nation that did that to me? Did I born in Canada and then they start doing this to me? No. Even if they tell people in Canada, maybe they are explaining to them that I'm a bad person, they don't understand what really happened. Now, they understand it. If they understand me, they will know that you are the one that is bad and nobody will copy you because you destroy your system your system will turn to a terrorist system a fuck up system a terrible dangerous soul so definitely kì í ṣe ba ìlú wa jẹ́ báwo ni ṣe máa ní i can eh, use ọmọ kí wàá gbé oyún sọ fóṣù mẹ́sàn-án kí wàá máa sọ bad nípa ẹ̀ wọ́n ti lọ ọmọ mi gbogbo nǹkan ṣe yẹn táwọn ẹbí Mohbad tó fẹ́ máa protect ẹ̀ ṣé tó bá ti ń protect èèyàn bẹ́yẹn wọ́n ṣe ń protect Ṣọlá náà nìyẹn they protect Ṣọlá yes wọ́n ṣe ń protect Mohbad's wife they protect mobiles wife very well because they don't want their secret to be open ṣé ṣe bẹ́ẹ̀ so mobile wife must be president Bola Ahmed Tinubu ẹjọ sa. ẹ fẹ́ pé mi ò pe ìsàlẹ̀ mi ò tiẹ̀ pọ́lọ́pàá but ẹ bá wa ṣe sí because wọ́n fẹ́ rọ̀bù yín wọ́n dẹ̀ fẹ́ àmì wọ́n fẹ́ wọ́n ti ń fi ìdọ̀tí yí yín dáadáa wọ́n ti ń purọ́ mọ́ yín gan clear yourself sir because ìyẹn gangan ṣàpè pé ńgbà yẹn kó tó di pé ẹ campaign kó tó di pé a nominate ká tó nominate yín èmi Bọ́lá Fọláṣadé bẹ́ẹ̀ ni ọmọ yín dọ́ta yín bẹ́ẹ̀ ni ẹ̀yin ní dáàdì wà ọmọ nàìjíríà ni mí nà bàbá nàìjíríà lẹ́jẹ̀ ń sìn so mo nominate yín gbà yẹn kò kéré jù fún mi láti ṣe àmì kò mi ò mo ẹ̀tì ọ̀nìtàn so tí n bá tún sọ bí ọmọ àti bí nǹkan tí mo fẹ́ kó lè clear sáwọn èèyàn is a good one and for me not to people to believe that I'm not supporting evil and for you I mean for people also to know that you are not a partaker of some things tí wọ́n pe orúkọ yín sí so you may not know you may not see it I just want you to ọmọ yẹn gbọ́dọ̀ ṣe DNA test bẹ́ẹ̀ ni wọ́n protect ọmọ yẹn you should not be protected please ẹ jọ sá <laughs> because if that girl is being protected and it can cause another problem for many people okay so we don't hate we don't want mobile àti pé kó kú àkóràn but <laughs> kí ni àǹfààní orógbó tá a pa tí ò láwé ajé òkòrò kí ni àǹfààní wọ́n ti pa mobile mobile ọmọ yẹn lè wúlò ṣùgbọ́n kò lè wúlò fún àwọn ẹbí ẹ̀ kò lè ó máa wúlò ó lè wúlò fún orílẹ̀-èdè kò wúlò fún ìyá àti bàbá ẹ̀ ó lè wúlò fún ìlú tó bá gbé lọ but kò lè wúlò fún àwọn bàbá yẹn àti ìyá yẹn mọ́ bíi mobile tó ń pa yẹn so kò dẹ̀ lè wúlò fún èmi àwágbé mi gan tí mo jókòó yìí ó lè possible kó má lè wúlò fún wa kò lè wúlò kí ló fẹ́ wúlò fún wa mi sọ pé kò lè wúlò fún ìyá o tó ti yé bíi mobile tó yẹ pé ó ń kọrin ọmọ wa ni ó ti dàgbọ́ lọ́run ti wò débì kan ó dẹ̀ ti ní glory ó dẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣèlérí wọ́n dẹ̀ pa á kò fẹ́ kú ọmọ yẹn ò fẹ́ kú ọmọ yẹn rọ́kù gan wọ́n pa á bẹ́yìn so wọ́n gbàgbé pé eh, ọmọ yẹn àfẹ́ kó kó àkùrọ̀ it's just a but they are just trying to protect him okay they want to protect that lady they want to protect the wife so the wife should not be protected that no country should grant her visa okay i'm not saying it because i hate her o oh. because it's dangerous because if they pack her now to another system. If you actually eventually know about the death of her husband, then she will be a killer. To bá tún fẹ́ lò mí náà kò ní ṣòro fún láti No reason why now. Let's go now. Canada, Canada, you know I love you and I'm here. I'm your also part of you now. Now, if Nigeria is coming to this system, Nigeria is not, I mean, celebrity this time around. We are on the issue of celebrity. When I mention celebrity, when I talk about them, there's something strange about them. The problem I got, the problem I have that chased me to Canada is a celebrity that gave it to me. And now God said we should treat a bad celebrity so that people can be free from the coven of celebrity. The evil people call themselves good people. Okay? So a lot of people are dancing to their music. Their husband is dead. And they are the one that killed the husband. A lot of even Wasiu Ayinde, a lot Wasiu Ayinde have been accused for years. It's not me that started it. He have been accused for years and be committing offense. Nobody have helped, I mean, have confronted him as to this level. Okay? So, and purposely deliberating when they when they sponsor about to Nigeria, then they know that if two of us should be able to be in unity, definitely Wasiu and other people that does it will be exposed. You understand me? And that is why they quickly, the moment I was talking about Wasiu Ayinde, they transfer, they quickly sponsor us about to Nigeria. And she's, she, she then engaged me with their battle. And I start beating, we start fighting. You understand me? They paid her because they actually want to cover the secret of Ijebu. So I know them. I know I said one video, I said that I have some secret that I have not yet shared. It's about Ijebu now. It's about the jabu. The one I shared yesterday, what did you do about it? I've talked about Ajale. I mentioned police name. No, but nothing being done about it. So you want me to say another thing? I'm going to say it for just for, for, for saying sake. Okay? So, and yesterday also, you know all my, inform my platform is about information. All my speech, all my things is about information that help people, save lives, innocent people that expose the enemy. And the moment the enemy is being exposed, they can't love me. They will surely hate me. Okay? So, a lot of money involved. They want to crook. A lot of things surrounded mobile church. Okay? So, let me play this first for you to be clear about the why before we jump to another level. You are welcome once you get to this platform. On this platform, we say nothing but the truth. Is a video you have been, the voice note of that, but I want to analyze this one now. You know, the wife of Mumba. you said you want to sue people. People have been saying that they want to sue people. And they say, Iyabo Ojo also, you going around, hey, you must not investigate you. That baby, they must not investigate you. They must investigate they busy cursing themselves they when i talk about Shola they won't talk about Shola in Nigeria they will be abusing my daughter gbogbo ẹ̀yin tẹ́ bá fi èpè fún mi tọmọtọmọ lẹ máa ṣòfò tọmọtọmọ write it down Dayton stop your something like if you are mad like that and that ìwọ ló ń operate àti àwọn ọ̀gá ẹ̀ tán fún ẹ ní mọ́tò ńláńlá tó dẹ̀ tó ń blog kan wọ́n sọ fún ẹ pé kó má ta sí mi because wọ́n mọ̀ pé tí bá ti bẹ̀rẹ̀ sí sọ pé you are a terrorist people from abroad from America they want to know you wọ́n ò lè máa mọ̀ they will be on your that page they will be knowing gbogbo kìíní ẹ̀ so onímọ̀ṣe ń sọ kí ló dé gan tó yẹ pé nàìjíríà kò sí nǹkan tó ṣòro ń sìn ó kàn jẹ́ pé a lot of corruption wà nínú system wa ni tó bá fẹ́ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn tí ì tó fẹ́ blast orí Facebook yìí nípa ọ̀rọ̀ Mohbad wọ́n máa rí wọn ọ̀rọ̀ Wàsíù Àyìndé ṣé wọ́n ti gbé voice lè Wàsíù Àyìndé jáde rí èmi nìkan ni mo ìgbé jáde lórí Facebook yìí èmi ni mo pé èmi tí bá mọ̀ pé ó máa di ọ̀rọ̀ orí Facebook ni in fact kò sí nǹkan tí mi ní gbé jáde nípa Wàsíù to God mi ò mọ bó ṣe mọ̀ pé tí àbá ti ń ṣèkà ó máa ṣe rẹ̀ pa tó bá bìlí pé o ti ń pa lára òun pa jèrò òun pọ̀ ọ̀gùn lè là o lè pa anybody you pa tó bá lè pa lébù èmi ò lè mọ̀ pé mi ì ṣe é pa ẹ̀jẹ̀ mi kòrò ìyẹn ni ó ṣe dá lójú pé ṣó ti yẹ iná yẹn ọjọ́ tó ti ń gbé voice bọ́lẹ̀ ti pé wọ́n gbé voice ẹ̀ bó ṣe ń sùn ta pẹ̀lú obìnrin tó tó ń pa wọ́n tó ń pa dúdú they accuse him anybody tó bá bá sùn ọkọ wọn máa ṣàìsàn ó bá ìyàwó ọ̀gá mi kan sùn ọ̀gá mi yẹn ó bẹ̀rẹ̀ àìsàn ni ó fẹ́ kú ó bá ẹnìkan náà iná ó bá yàwó st soap sùn st soap fòṣọlẹ òkú sọ̀rọ̀ kì í ṣe rọ ìyàwó st soap ó máa gbóúnjẹ wa gbogbo àwọn tó bá ṣe kíníyẹn fún wọn máa sọ pé ẹkíní kan ó lọ joyè gbogbo ìlú dàrú gbogbo ìlú dàrú láti ìṣàgámù rẹmọ náà dẹ ló ti joyè èyí tó pè rẹ ní lísìnà lẹrẹmọ náà ní ọwọ́ náà àwọn kan náà jọjọ ṣe tí n bá sọ̀rọ̀ ń gbà yẹn wọn ò ní sọ̀rọ̀ ṣọlárí lórí facebook wọn máa ṣépè fún ọmọ tèmi kì í ṣe ọmọ mi lẹ́yìn ṣépè fún gbogbo ọmọ yìí ni ẹ ì máa sunkún kú gbogbo nítorí pé pásọ yẹn àwọn pásọ yẹn mi ò sọ pé wọn ò káàtì bọ̀ tì tó bá ti tìkà lẹ́yìn nítòótọ́ tó mọ̀ pé kà níyìn tó ti lẹ́yìn wọn ò lè gbàdúrà fún kó wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni torí ẹ̀ṣẹ́ pé mi gan six lẹ́njọ́ mẹ́ta mi ò sọ pé pásọ ò sí but à ń sọ̀rọ̀ nípa àwọn tó ń bọ́ lọ́rùn sọ tọ́lọ́run gbọ́ tiwọn kì í ṣe àwọn tọ́lọ́run ti kọ̀ tọ́lọ́run bá ti kọ̀ ní orílẹ̀-èdè àyíká bí tó bá wà gan á máa fi sáìn wọ̀nyí pé òun kọ̀ wọ́n òun lè rí pé ìbáyébà ètò ń ṣe ìsọjí báwo lọ lọ́run ṣe máa máa lọ tẹ bá tẹ tòótọ́ lẹ́ ń ṣèṣọ́jú lórílẹ̀‐èdè ní Yorùbá lánàá lẹ́ ń ṣèṣọ́jú àwọn pásọ̀ lẹ́ ń ṣèṣọ́jú wọ́n wà lórí òkè wọ́n ṣe tòótọ́ báwo lè ṣe máa tó ráyè ṣèṣọ́jú ẹ ṣèṣọ́jú tòótọ́ ẹ ń ṣe àgàbàgebè ni ẹ ń ṣojú ayé bọ̀ God see you ọlọ́run mọ náà bá lè gbogbo wa ó yá ẹ jẹ́ àgbo. You can't talk. Where's my other phone? Where's my phone now? Talk now. You they have problem. Normally, husband and wife, maybe they can they argue about issues, you know. But you know one thing I want to tell you now? That boy Mohbad is not a womanizer. He's not what? He's not a womanizer. Gbogbo orin tó kọ pátápátá mi tí ìrìbí tó ti ń fìdí ọwọ́ gbá ìdí àwọn èèyàn. He's not a womanizer. Now look at the listening to this ó ní ṣù àti blog eléyìí látẹ̀yìn ọjọ́ yẹn because mo kàn believe me too i just believe that oh husband and wife can have misunderstanding but i now see that people have interest seriously and they are protecting the boy the girl they are protecting the girl they are protecting the girl they say the girl cheat also when they are living in Mali's house Naira Mali's house i don't know either true or false okay so why are they protecting him her like that why are they protecting her like that Nobody must be protected at this junction. Just wait until the information, the investigation is being carried out. Nobody is innocent. Nobody must be gbárùkù ti ẹnìkan. Ó ti yé àwọn mother of Israel àbí kílẹ̀ pé wọn àbí mother queen àbí anybody. Nobody just what we want is that the justice for Mohbad. We want to know anybody that killed that boy and the reason that the boy, the reason why they kill him. Okay? because wọ́n ti ń gbé gbogbo ẹ̀ jáde náà ẹ̀ òun náà join court wàsíù join court láti yọ kí ló dé tí wọ́n ti pa wàsíù àti àwọn ọmọ ìsọnù kí ló dé tí wọ́n ti pa wàsíù gbogbo yín tẹ wà lókè tẹ ṣe gàgàgàgà tó ń sọ fún mi pé ògbólógbò yín ògbólógbò arúgbó tẹ wà nínú court tẹ wà nínú ẹgbẹ́ òkùnkùn tẹ ń fi ẹ̀jẹ̀wẹ̀ tẹ ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣòfò tẹ ń jẹran tẹ ń pa àwọn èèyàn tẹ ti ní ọdẹ orí wọ́n fi wọ̀n mi the Lord showed me in the spirit realm why are they not killing you Some of you that is killing people, using people for ritual, you need to be killed. Some of you, those people who initiate these people to the cultism, you need to be killed. Even the people who brought the cultism to Nigeria, if they are still they need to be killed. People who bring who bring the cultism, their children, they need to be killed. You know, gbogbo injustice wo nìyẹn pé because ẹ eh, ó join court See, ó bá join court ẹ máa jẹ́ kó ráyé gbé ó máa sùn I will tell you story today just us listening to this. It's phone. My sons Where is my other phone? Yes, I let, let me open the phone. Let, let's prepare the phone. Where is my other phone? Where is my old WhatsApp? We share the same iPad with, me and you, Abi. Now the WhatsApp we share low. Where is my line? Where is everything? ìwọ ló fẹ́ fi ìròyìn ló fẹ́ post after àbí tó bá ti bá ti kú tán àbí tó bá ti pàmì tán ló máa post conversation bẹ́ẹ̀ ló fẹ́ post àbí. look at the voice Where did this thing happen kíní tí ọbọbọ yìí sọ ọjọ́ wo ló ṣẹlẹ̀ ṣó ti ṣẹlẹ̀ ti pé àbí before few days before the time ni ọ̀rọ̀ yìí jáde because the boy was depressed in his voice like somebody sleeping but not sleeping but he's depressed he's not happy his voice is downcast He has accepted his fate that he's going to die. They, they after him and he has tried a lot of people. The last thing is option to ṣe náà ní June. Òun náà ni pé ó send letter sọ́dọ̀ past àwọn ọlọ́pàá and they turn him down. Nothing being done about it. And some people lie that they call all of them the accused. They went there but he didn't appear. It's a lie. I don't believe so. I don't believe so. If they call, If they call Mohbad to come to station, the time he accuse other people that they against him, that they after his life. If those one, they should give us evidence that they came and the write pay me. They sign that nothing will happen. You understand me? If there is evidence that those people, because they said they now they now want to counter the letter that now they I want to accuse you on that letter, they said the both went, they all of them present in station in the Alagbon, I think. And then Moba, they come. Moba, Moba didn't come. I don't believe that. Nigeria can cook police, Nigeria, they can cook anything. I fear Nigeria police. Not all of them, sha, but <laughs> percent of them, I fear them. Shebi, I told you that they, they hey, <laughs> this police of uh, of 18, what is name? Olusola Eri is working with SARS. He collected 250,000 from me that he want to go and petition something. Well, you first or Mumbo, only your son says there is nothing like Ajale. It's a court. And I'm going to tell you the part. I'm going to tell you about Ijebu today. Go and check all this. Anything that Timothy saw from ẹ lọ́wọ́ dáadáa. Gbogbo in fact I regret gbogbo ìgbà tó ń sọ pé kọ́mọ̀ mi wá lọ sí Osungba yẹn or university maybe today I will not problem but they will be saying that ah wọ́n tí wọ́n ti tẹ̀rẹ̀ ní ọmọ ní yunifásitì ní bá ní pé kó má lọ sí yunifásitì lẹ́yìn tó bá yẹ pé mo ti ẹ̀ràn lọ yóò lóyìnbó ni pé bàtà fẹ́ lọ yẹn kí n ti ṣe visa fún ká ti travel nígbà tí èmi àtọmọ mi àti bàbá ọmọ mi tá fẹ́ jọ travel gbà yẹn maybe àní kò wà àgbákò báyìí I tell you I tell you tó bá lọ lọ sí yunifásitì nílò òyìnbó ó possible kí n má ní problem tí mo ní nítorí pé a gbé gbogbo wọn lọ sóṣù gbogbo àwọn ọmọ tó lọ sóṣù yẹn lọ wò wọn dáadáa kán pa ìyá wọn kán pa step ọmọdá wọn kán pa ẹbí wọn kán para wọn ìjẹ̀bú ìjẹ̀bú mo ń pọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ ṣọ́ra o èmi ò kì í ṣe lágbájá mi dẹ̀ ń ṣe tẹ̀mẹ̀dù ẹ gbọ́dọ̀ mi bẹ́yẹn i'm a child of God àdàbí tí mi bá ṣoore fún ìjẹ̀bú rí àdàbí mọ́tò tí mo kọ́kọ́ rà ní Canada yìí tí mo ní mo fẹ́ fi tọrẹ tí ì ṣe ọmọ ìjẹ̀bú mo fún mo tún gbé fún ọmọ kan principal oṣù yẹn náà lára àwọn lecturer, oṣù ni bàbá ọmọ yẹn tí mo gbé mọ́tò fún gbà yẹn àdàbí even gan àwọn tí wọ́n ń pè ní Ọbájìmí yẹn àdàbí tí ń bá ṣe dáadáa fún ìyàwó ẹ̀ ọ̀fíìsẹ̀ tí mo sì rí àdàbí tó bá fọmọ mi lówó rí àbí tó bá fèmí náà lówó tí ń ṣèmi ni máa ń try láti ra present fún wọn. ìgbà tí mo rí nígbà tí mo lọ sí nàìjíríà ìjọsí pọ́ọ̀sì kan báyìí very lovely pọ́ọ̀sì báyìí tí mo rà nígbà yẹn ni mo gbé kan mo kò kí ni máa fún màá yìí o àti nǹkan kan mo kò gbé jáde nínú mọ́tò fj ni mo gbé yẹn mo dẹ̀ gbé fún wọn and these people you be doing true to them you don't know that they are in secret oko society they be slaughtering you spiritually mo ń bọ̀ mí tíì dé o mo máa sọ̀rọ̀ àwọn àṣírí mo sọ pé mo fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí mo bá dé tán ṣé ẹ gbọ́n sìn ó ní pé that's what ó ní why do you what is my where is my WhatsApp why do you delete it why do you wipe away my WhatsApp that is deleting they are deleting the system everything about the boy system so the boy the lady was like yeah the boy i'm i'm about to be you know he think about i'm now suspecting the girl the wife of Mohbad is being suspected now from me also personally for that also the the son tó be bí fún here because you cannot have a child for Mohbad you and then you allow them to kill him like that like me look at the way I did when I was with Cesar's dad of osipomo One more, they know that if I, we are together they cannot kill him One be dé dada. they know me people know me that eh, many times when we are together wọ́n ti fẹ́ padà mi despite tó bá ṣe mi máa kàn to wave ẹ because mo mọ̀ pé mo mọ tactics táwọn ọ̀tá fẹ́ ṣe those enemy if they want to destroy you they will cause trouble between you and the person that love you seriously they will cause trouble between you and person that care for you that speaking for you you understand me that care for you some people be saying that hey, you know that the BBB was is was is not supporting you oh. Do ever in your life and those group or and people àwọn tí mo sọ yẹn they never support me láyé they never support me they are against me okay because they are secret because if somebody have or oh, possible I will not find myself in this level even if I'm talking or blogging on Facebook I will be speaking preaching another thing entirely but because of their wickedness they said eh ọmọ ẹ̀ ló ṣe kinní kan ọmọ ẹ̀ ló ṣe gbá ọmọ mi ti wà nínú mo máa sọ fún yín ọjọ́ tí wọ́n initiate ẹ̀ sí yeah ọmọ I will tell you I don't know my my brother is the first one that told me he's a lecturer in Ondo State Jídé and when I now travel to the place tí wọ́n á lọ wò ní school mi ò fẹ́ wà diverted mo rí wọ́n ti na ojú ẹ̀ wọ́n nà ọ́ báyìí ó fẹ́ gbogbo ojú ẹ̀ fẹ́ fọ́ mu ni ah kí ló ṣe I was like a mother níjọ́ pé kò dẹ̀ ní dá fún gbogbo àwọn tó ṣe báyìí fún ó lóun fojú gbá ni kí n má ṣe pé bóun fojú fojú gbá ni mo ní o fojú gbá lójú ẹ̀ rẹ̀ lójú ẹ̀ ojú ẹ̀ ọlọ́run ojú ẹ̀ fẹ́ fọ́ ojú kan ọlọ́run ni ò jẹ́ kó ju ṣọlá fọ́ mi ọlọ́run lẹ́dùnmàrè gbọ́ ojú ẹ̀ kan tabájọ tó máa fi ń fi ìgò dúdú sápá kan pé ojú àánú ti fọ́tì kàlókù wọ́n máa ń fọ́ wọn lójú àwọn olórí burúkú yẹn àwọn bàbá tó gbé kóòtù wá yẹn ẹ máa ṣe nǹkan sí ọ ká ṣe nǹkan sí yín to God who made me mo ń bọ̀ mí ti dé ẹ̀yin bàbá tẹ́ gbé kóòtù wá yẹn ṣe é pé mi ò bú anybody mi ò bú anybody mi ò gbà tí mi bá yín jẹ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nígbà yẹn gbọ́ tí Ṣọlá sọ pé kán go after mi nìbọn kán má fọwọ́ kan àbúrò òun <laughs> kò ní dáa fún gbogbo yín èmi gan ògbólógbò kóòtù tọ̀run tọ́kọ̀tì tó ju gbogbo tó dá ayé àtọ̀run sílẹ̀ lèmi ṣe ti ọlọ́run tó gbóná ju ti yín lọ bẹ́ẹ̀ ni mo lè pàṣẹ kí kọ́ọ̀tì yín tẹ bá lẹ ya wèrè màá ní ọlọ́run ìjọba mi dàárín àwọn kọ́ọ̀tì mẹ́rin tó bá jẹ́ oyè mi ìmọye líìgì jẹ ní nàìjíríà màá ní kí gbogbo yín bẹ̀rẹ̀ sí bára yín jà ẹ jà kú bọ́tí tẹ bá ń jà bẹ́ẹ̀ yẹn ẹ máa wéṣẹ̀ ẹ̀jẹ̀ àwọn jẹranjẹran mìjọmìjà tó máa rẹ́ran jẹ àwọn vọ́tò èèyàn wọ́n máa jẹ́ èèyàn tó máa ń cháyàn jẹ wọ́n máa tún máa réyàn jẹ wọ́n máa tún fẹ́ẹ́ jẹ̀wẹ̀ wọ́n máa hide under yẹn láti all i can pray for god to destroy to cause confusion lásán ni kò ṣe pé kó destroy yín gan confusion lásán ni and then you start to hate yourself and you fight yourself till you die. ambo now let's play it ìyàwó Mohbad ìyàwó tó gbé fún ọmọ mi wọ́n organize ìyàwó fún ìyẹn ló gbúdọ̀ fẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ pàṣọlá. Wàsíù tó bá tíráyè àti gbogbo yín gbogbo ọmọ yín ló gbogbo lẹ́yìn ló máa kì í ṣe rọ́ ó ti yẹ yín torí ìwọ dàgbà bó ṣe wà ló ti ń pààyàn jẹ ti pẹ́ gbogbo yín tẹ̀ dàgbò gbólógbó àgbàlagbà wèrè wọ̀nyẹn tó ń pààyàn kì í ṣe gbogbo àgbàlagbà nàìjíríà mo sọ ẹni tẹ́ ń pààyàn tẹ́ ń fẹ̀jẹ̀ wọ̀nyẹn ẹ má bínú pé mo rúdù sí kò ní dáa fún yín gbogbo ẹni tẹ́ bá ti ń pààyàn ọmọ lọ́mọ tẹ́ dàgbà wọ̀nyẹn tẹ́ ti dàgbà tẹ́ dẹ̀ ń fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ kò ní dáa fún yín sà. So they will be protecting and guiding these people that is among them. Okay? They will be protecting and guiding people that is among them. So let me tell you, Nigeria will be tell tó bá bí ọmọ tiẹ̀ tó bá jẹ́ pé ta sí ìwọ kò donate ìwọ o tó dẹ̀ wà nùkọ́ tí ó ń donate ẹlòmíì ni àbí kẹjọjọ mọ̀ ń pa kó jẹ́ pé ìwọ náà wà ń bẹ̀ tẹjọjọ ń donate ara yín ṣó ti yé bẹ́yẹn ah, nínú wọn ọ̀gbẹ̀rẹ̀ tó bá jẹ́ tó ń bìlì pé wà ń bẹ̀ náà máa fẹ́ donate Emi kẹrẹ̀ lójú tí wọn náà pè ní ọ̀gbẹ̀rẹ̀ mọ́ wọn dẹ̀ mọ́ pé awo kọ̀rọ̀kọ̀rọ̀ ni mí awo tọlọ́run ni o Awo kànrànkànràn bẹ́ẹ̀ ni Awo kànrànkànràn tí àwo ayé kan ò lè gbá lójú tí wọn ò lè gbá ṣọṣọ ẹ lójú bẹ́ẹ̀ ni tí ó dá ayé àti ọ̀run ló wà nínú mi kájọ mulẹ̀ tó bá mi mulẹ̀ tí ò dà mí tí ò sì lè dà mí láéláé Ọlọ́run tó dá ayé àti ọ̀run ni bàbá tó máa ń ṣe bàbá Fálàní bàbá tó máa ń ṣe ìjà tó máa ń jà fún ọmọ òrukàn ọba mi tó máa ń wọ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà tó máa ń wọ agbádá ojú ogun ọba tó máa ń jà tí ò fi àdá ayé jà tí ò sì fi mọ́tọ̀run ṣe ti ayé ìṣe ọba mi tó máa ń rìn tí a kì í gbẹ́sẹ̀ rẹ̀ ọba tó máa ń ṣe tó wù tẹ́nikẹ́ni ò lè kú èrè náà ọba tó gbogbo ọba ayé lọ ọba mi kan tẹ́nikẹ́ni ò lè fi joyè <laughs> ọba tí òfin tìkà lẹ́yìn tó máa ń dógbòmọ lẹ́yìn àṣò títọ́ ni tó ọ̀rọ̀ mobile là ń sọ ó ti yẹ yín báyẹn ìyá mobile kẹ̀dẹ̀rẹ́ mo ti rí pé wọ́n ti fẹ́ dojú ìjà kan náà torí pé ó ti dárúkọ Wàsíù Àyìndé ni ó ti yé tẹ bá bèrè dáadáa ẹ máa orí gbogbo òkodo rọ wọ́n ti sọ pé ìyá mobile náà ó lọ kò wá ó ṣe kìnnìkan kìnnìkan nígbà tí wọ́n bá ti tí ọkùnrin àti obìnrin bá ti lọ ẹ mọ ìṣòro tó wà náà kò dẹ́ ṣe pé wọ́n ní wọn ò ríra rárá ó lóun rí for ten years ó possible ìyá ẹ̀ tẹ́ rí yẹn náà ṣe rí ibi pé ó wà òkèdè ṣe rí ìyá ẹ̀ tó wà yẹn ẹ rí pé ìyá mọ́ báyìí ṣe rí ìyá ẹ̀bí ẹni tó wà òkèdè ẹ rí bàbá ẹ̀bí ẹni tó wà òkèdè they are both in in struggle they are both in stress together they both separately ni wọ́n jọ wà nínú stress definitely kì í ṣe bàbá ló máa lé àmì kì í ṣe ìyàwó yẹn ló máa fẹ́ lọ bàbá yẹn ló máa lé ìyàwó lọ so kò ṣe pé gbé ọmọ sílẹ̀ tó lọ fọkọ mi wọ́n lé ní so tọkùnrin kẹ̀dẹ̀rẹ́ àní bàbá gan-an I mean, I don't want to blame any of them, and I'm not going to romance any of them, including Ìyàwó. We have romanced them, we have used sentiment and sympathy. Still, Chiche, ṣiṣẹ́ àti lò lórí wọn tẹ́lẹ̀ tẹ́ pé ìyàwó But the way things is going, then ìyàwó can do anything. And uh, we are suspecting ìyàwó, and the way people are protecting ìyàwó gan papa, ìyàwó is a serious, is a serious, he plays a serious role on this issue. Obìnrin bímọ kò ní kó má Obi ó bímọ fún yàn kò ní kó má pààyàn. Ọjọ́ tí wọ́n máa pa bàbá ọmọ láàárọ̀ ọjọ́ kùtùkùtù òwúrọ̀ yẹn ní on the first two thousand and twenty-one ẹ mọ nǹkan ìyàwó tó fẹ́ sílé kò gbọ́mọ dání tiẹ̀ kò tẹ̀lé wọn lọ́gbà tán lára ìyá tán gbé jáde system yẹn náà ni wọ́n ṣe fún bẹ́ẹ̀ ni Wàsíù Àyìndé tó mọ ṣé ẹni tí bá sọ pé Wàsíù Àyìndé mọ̀ nípa confam ẹ to my lips ó joyè ọmọ kú àwọn èèyàn dẹ̀ ń kú wọn wọ́n dẹ̀ fẹ̀jẹ̀ oríṣiríṣi ṣòfò ẹ̀yin pásẹ̀ dẹ̀ wà ń bẹ̀yẹn wọ́n máa ní ẹ you don against yourself you don against your nation nation mi kọ́ ló lé mi wá bí àbí mo sọ pé mo fẹ́ wá Canada tẹ́lẹ̀ so nation mi ti wá lé mi wá bí ni mo ti ní new country mo dẹ̀ ti ní new mo ti ní new life ó ti yé bẹ́ẹ̀ bíbi tí wọ́n bí mi sí náà ni kò ṣeé deny mo ń gbàdúrà fún ibẹ̀ náà ó ti yé yín bẹ́ẹ̀ ẹni tó bá ní kí n má dé nígbà tí bá wù mí láti wá sí nàìjíríà yẹn mi ò ní dé báyìí dábẹ́ ṣùgbọ́n èmi Bọ́lá Fọláṣadé máa wà nígbà tí Ọlọ́run bá sọ pé yes is the right time ẹni bá sọ pé òun máa dá mi dúró mi ní bẹ́ẹ̀ láyé àbí tó bá sọ pé òun mi ò ní jẹ́ ń lọ òun tẹ̀lé jẹ́ ń rójú ráyè òun tẹ̀lé jẹ́ ń ní débi pé màá sọ pé mo fẹ́ dìde àbí mo fẹ́ lọ bìkan ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run máa bá mi fi ṣòfò God have no respect of anybody Read my list once again. He has no respect of anybody. Ìyàwó Mohbad, he must not travel. He must DNA test must conduct it for real compulsory ni ẹnikẹ́ni tó bá dẹ̀ fi èpè ránṣẹ́ sí àwa tó pàṣọ yìí ọ̀run máa fi ẹ́ gègùn ọ̀run á pa ẹ́ tọmọtọmọ tó bá dẹ̀ ló fẹ́ sùn mí ó ti yẹ wọ́n ti ń dáwó fún yín tẹ́lẹ̀ case irọ́ lẹ pa tátìsì yín lè jẹ tẹ́ bá ta ẹ̀ lè jẹ ẹ máa sọ pé we sue people let people talk now stop your forkery and stop selling people you going to sue them they blackmailing they lashing people they blackmailing they want to bring people down who are those people now doing the atrocity in Nigeria who are those asisasi o gbogbo eléyìí o pípàyàn o oríṣiríṣi killing going on in Nigeria who are the people killing who are the people doing it ọmọ afẹ don't use that o those of you saying bullshit Onu ni mo ṣe sọ fún yín sí pé o tiẹ̀ sọ pé tẹ̀wá tún ṣe pé lórí jísà wà pé wọn ò gbúdọ̀ ṣe DNA test yẹn I now say they should try to look for people I mean the person under the DME under Jesus lover kò ṣe mí o ṣùgbọ́n iṣẹ́ náà kò dẹ̀ mí pé kò ní lọ padà ṣùgbọ́n kẹ wá mọ ẹni tó wà nídìí ẹ̀ you be surprised ẹni tó wà ń bẹ̀ lásọ yìí wọn ni ẹni tó dẹ̀ ṣiṣẹ́ fún nìyẹn Wàsíù àti gbogbo wọn tí mò ń pè lára ìgbà tí ẹ gbọ́ ọmọ Mohbad tó kú yẹn that's the voice of the boy the guy that died our celebrity that just lost his life the boy the guy said that to the wife that you and your family have been doing this for long. But this one you are going to do is going to be the last one you are going to do. Yes, the wife is aware and is part of it. With this voice note, if it's mobile and Mohbad that is talking with the wife, is know about the dead. Yes. The wife know about it. Because he deleted all things, everything. American government this lady the wife the guy the husband accused the wife that why do you delete and format my phone the wife the husband that's the guy that died he said to the wife that why do you delete and format my phone he said it's not your phone he, he now said but it's where is my WhatsApp He said you want to keep some things with you. You, you are wiping away my system, my phone, so that you will not have evidence or something. You use some things for like defend yourself. Like, okay, if he now kill, if eventually died, that they are going to regret in his family. That maybe it's possible they've been doing that before. We want to know the wife, the sister that is America. Tell us what is the history. We want to know the history of their family. The mother, the in-law, the mother-in-law of Mohbad. We want to know the history of the mother as well. Yes, the history, the father of that girl, and the sisters Tony, because one lọ́mọ and nìyá is the last born of their mothers, their parents. I mean, the mother, the police. We want to know the history because majority of police. Sorry to say, oh, I'm not trying to lash all police, not all police, oh, but I have a bad experience also with police. Not me alone, Nigeria. They say even police kill some people of recent. Police kill people, people kill police. Okay, but we are not talking that, we are not saying that now. So because some police, Nigeria police, don't have good history. They are like, yeah, some of them are also killers. <laughs> Just like the soldier, me, no. Tó máa bẹ̀ wọ́n pé kán lọ máa assassin So, but some police, Nigeria police, also have Not all of them, but they have majority of them, they say they have bad record. So as the mother of Mohbad is a police, she's a police, and this she cannot fight for this boy that is in-law. And the boy, they said the lady also, is the one that bought a car for the wife. Like me, Emi ò ra mọ́tò fún bàbá in-law mi o. my car. And I've been in my business before I know the father of my baby. Go and ask. I'm telling you that I may the person I can use myself as a as a sample for you. I gave car to my father-in-law, but I've been in my car business before I met the father of my baby. Okay, so my case, okay, ha, About me, me ò disclose around me, me ò fara mi wọ̀n tán fún gbogbo family me, because I don't go to my family. In fact, my in-law, mother-in-law me. yẹn nígbà tí mo ṣàlàyé fún tó máa ń ṣàlàyé ìsọ̀rọ̀ ọmọ mi fún ó wá sọ fún mi pé ah, kí n jẹ́ kọ́mọ mi máa bọ̀ lọ́dọ̀ mi náà mo ṣàlàyé fúngbà táwọn èèyàn kò tiẹ̀ mọ̀ pé mi mo ní ọmọ yẹn ṣe tó tẹ́sán bẹ́ẹ̀ so I explain everybody knows go and check ibi tí mo ti bẹ̀rẹ̀ ṣe mọ́tò I started selling the car business I think two thousand eh, year two thousand I got to Ẹ̀pẹ́ nineteen ninety kí ni mo débẹ̀ yẹn náà so few day, years later I mean few like a year later I start. Uh, bought a car. I mean, I started buying car, reselling it. I buy one, I'd give it to, you know. So, I've no, I mean, I've been into, because Prince, Prince, tí mo ní ọmọ Ìjẹ̀bú, tí mo sọ pé ọmọ Ìpẹ́rù, Prince yẹn, tí mo ní Ọ̀ṣínàkè Ṣẹ́gun, tí wọ́n náà fi jẹ permanent secretary ní Èkó, tí àwọn aṣíwájú máa bá wájú ọ̀sọ̀nù bíi jìgá, bẹ́ẹ̀ ni kò ní parí tẹ́nà ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa bá wa yọ sọnù bíi ṣùgá torí àwọn vice president àná ni wọ́n bá wa fi síbẹ̀ wọ́n dẹ̀ fẹ́ dominate Nàìjíríà àní gbogbo yín àmì uh, gọ́gùnfún Sanwó-Olú ẹjọ́ ẹ sọ fún ọkọ má jùnà sí Èkó mọ́ ó ti yẹ yín torí gbogbo ibi tí wọ́n sun yẹn ń sìn wọ́n máa pín fún Ìjẹ̀bú ni ẹ má sọ iná sí Èkó mọ́ ẹjọ́ kì í ṣe èèyàn là ń sọ lónìí ẹjọ ẹ má bàa wa sọ náà sí gbogbo àwọn company sí gbogbo gbogbo ibi tó bá ti wájú náà yẹn sìn wọn ni wọn tún kọ wọn ní kó wọn àwọn tó níbẹ̀ tó ní originally wọn ní padà fún ọmọ Ìjẹ̀bú ló máa ọmí ló máa donate ọmí ló máa operate gbogbo bẹ̀ ẹjọ ẹtúrẹ Ọlọ́run ẹtúrẹ Ọlọ́run abẹyẹn ni ẹjọ. So the mother of Mohbad is a police officer and he report to police nothing been done Is dead now everybody coming coming out and they are jubilating systematically One jubilate one dẹ̀ ni wọ́n ṣe candle night they are celebrating him and they started playing his music and this and that everything okay so thank you gbogbo yín mi ni sọ pé gbogbo yín tó bá jẹ́ pé dáadáa lẹ ṣe tó jẹ́ pé inú yóò dùn tó tọ́ tẹ́ tètè rí àbí tẹ́ ẹ̀ gbọ́ music yẹn because some people lè má gbọ́ but ẹ̀yin tẹ́ wà nínú industry yẹn tó pè wọ́n pe irú wàásù yìí wọ́n máa ti pè bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa ti pè kò ní dáhùn ni tó bá ti dé olówó àmì torí pé olórí ògbólógbò ni nọ́mbà one ni one ni o ó ti yé bẹ́ẹ̀. the woman also right now in America the history náà sọ wọ́n gbọ́dọ̀ bá wa sọ history màmá wọn ọkọ wọn yẹn tó rí bẹ́ẹ̀ náà ẹ ti gbọ́ àbúrò ẹ̀ tàbí ẹ̀gbẹ́ ẹ̀ tó wálé yẹn náà we want to know the history of the the the husband and the family the way they do Okay? Like me now, I'm not telling you my, fa- my family is good. I explained to you that they are bad. I remove myself away from their bad. Okay? So that's why you see me with authority. I discuss about them on broad daylight on Facebook. To marry me forever. Okay? So I'm not saying that. so my Mohbad's wife, she's the one that every time they want to give Baba, the account of the the mother-in-law the sister-in-law the the wife also has to be investigated you know the baba have said something the baba the father of Mohbad the father yẹn Aloba ó ti he explained that they have noticed tó ti mọ Mohbad kò tí ì fún lówó rí kó bá ń ralẹ̀ àbí kó bá ń ra nǹkan ti yé bẹ́ẹ̀ kò tí ì fún ní owó tó tó five hundred pé mọ́tò tó explain bó ṣe ń ṣàlàyé ńjọ yẹn ni pé ìyàwó ẹ̀ ló ń control ẹ̀ àmì ìyàwó ẹ̀ ló wá rà fún me too I gave I didn't buy car to my in-law I gave car because I just saw when I went there I saw the father my father-in-law not that even me mo lọ bẹ̀ àǹtí péjú ògìdán ló pè níjọ́ kan àti péjú ògìdán kémi àti délé má sí wọn happened to be around the we are happened to be around the place and he was talking to Dele ìyẹn àti pé jogidan he called the father of my baby then and he said ah I saw Baba yesterday o eh ọmọ gbajúmọ̀ because he used to see me on face uh, my Facebook I see the way I dress and he see him also he knows that we are okay you understand he say ah you see Baba o yesterday o Dele you see baba yesterday he was on okada eh with white because baba yẹn aṣọ white ló máa ń wọ̀ kiri kì í ṣe ṣẹlẹ̀ o but white ni white white ló máa ń wọ̀ so and the white yẹn tó bá jẹ́ wọ́n ẹ̀ nímọ̀ bóyá ó change white ẹ̀ nímọ̀ gbà tó jẹ́ pé white nìkan ló máa ń wọ̀ so he saw him o ah baba is not looking keen fine o he's riding okada o they say we give him money eh the white even if tó bá jẹ́ white ni wọ́n ń wọ̀ you should try to get white plenty o this and that eh, we will give him money okay so When I had that, I gave Babaka myself. I didn't buy it. I got those car. I brought the car from Dubai. And the, before, that's where we settled. Okay? I bought the car from Dubai. In fact, the car, I drove, I drove the car one day like that. Mo lọ party. Lọ́jọ́ tí wọ́n ń ṣílé, wọ́n ń ṣí kí lorúkọ máàlì yìí o tí ó jẹ́ evans balaika àti gbogbo wọn tó wà lábúlé ẹ̀gbánjọ́ yìí I have accident with the car you understand me so when I had that that Baba ó máa ń gun ọ̀kadà kiri wọ́n bá dẹ̀ máa fún Baba ní owó bàbá yẹn ó lè má fẹ́ ra mọ́tò náà ṣùgbọ́n ó máa ń láìkó kó tọ́jú owó ẹ̀kọ́ dẹ̀ máa fi ra ẹja jẹ tí wọ́n láìkó oúnjẹ wọ́n láìkó oúnjẹ gan wọ́n jẹ ẹja kan jẹ bà ọbẹ̀ tó bá fresh ẹ̀ tí wọ́n ń sàmì so tó máa fún wọn lówó lẹ́fẹ̀ẹ́ máa fira ẹja jẹ kó máa fira ẹ̀bà kó máa fira oúnjẹ jẹ but èmi nígbà yẹn mọ́tò lára mọ́tò tí mo ní ni mo fún wọn ti yẹn mẹ́rin mo fún wọn mi ra mọ́tò fún wọn if i tell you if i tell you story of that Mohbad i will tell you the people ó dà pé kí wọ́n palẹ̀ sí nǹkan ni tó bá ti mọ bí wọ́n ṣe ń palẹ̀ tó bá ti dénú oko kan wàá ti mọ̀ pé eléyìí ẹni báyìí báyìí ló ní àlè yìí tó bá dẹ̀ ti mọ̀ nípa àrokò tó bá ti rí àrokò kan tó ń pa sórí nǹkan kan when you get there tí wọ́n bá pàrokò kan fún ẹ wá ti mọ̀ pé àrokò yìí ẹni báyìí báyìí ló máa ní so group of people that owns that what they did to me àwọn ló ní àrokò yẹn àwọn ló ṣe ikú pa ọmọ yẹn mi ì lè sọ bóyá bàbá yẹn náà wà nínú ẹgbẹ́ court yẹn o àjálẹ̀ group ni máa ń pè wọ́n ṣó ti yẹ yín mẹ́yẹn but for now nobody is innocent including the wife because they are trying to protect èmi tí bá ti rẹ́ni tó fẹ́ protect jù tó bá ti ní oversize yẹ àbí overlove òṣì kan lórí Facebook yìí màá fẹ́ study ẹ̀ dáadáa àbí tí wọ́n máa ń fẹ́ mẹ́nu kúrò lórí tí wọ́n fẹ́ mẹ́nu bà ẹ́ àmọ́ òkè màá fẹ́ wo bí o ṣe jẹ́ tí bá dẹ̀ rí tí wọ́n bá fẹ́nu kùnyàn jù níṣe gbogbo èèyàn ni máa ń gbà distance torí ẹ̀ tó bá máa sọ pé kàn lọ fẹ́nu kùn ẹ̀ bí àmà gbà ẹ̀ àmì màá sọ̀rọ̀ sí nípa ẹ̀ àbí sọ̀rọ̀ tó fẹ́ bọ́ yìí I don't get time for bullshit okay I don't get time for bullshit for now it's like They try to foment every conversation of the person, this person, so that when he die gan, wọn ò ní rí evidence lórí fóònù ẹ̀. Kí ni ìyàwó ẹ̀ ń foment ẹ̀ fún? And why tó fi argue pẹ̀lú ẹ̀ pé give me my phone, where is the other phone of mine? Do you want to kill me? Okay, eventually when you now kill, kan kill òun, kì í ṣe mi. Now you don't want it. you will see, you regret it. If you kill, ó ní ó wá accept pé okay o. Oh, òun ti ṣe mistake tó bá pa òun o your family family òun ò ní gbà wọ́n ojú àwọn màbo wọn máa show him pepper ó ní your family maybe uh, they start maybe it's long time they start doing this to people but on his own case if he kill him he's going to ó máa gbà ó máa jẹyún ẹ̀ níṣu moreover why tí ìyá ìyá ìyàwó yẹn ló fi jẹ́ pé òun ló ń bá mobile ra mọ́ ló ń bara ilẹ̀ kí ló fà tó fi jẹ́ òun ló ń bara ilẹ̀ ìwọ tó o ti lè gba owó lọ́wọ́ èèyàn láti lè bá ara ilẹ̀ ó wá ní problem òun sáré kí ọkùnrin ò balẹ̀ ó wá sọ fún wa pé ẹ̀yin ọmọ nàìjíríà wá ń fẹ́ máa báàkì ọlọ́pàá yẹn torí pé wọ́n jẹ́ ọlọ́pàá àbí torí kí wọ́n jẹ́ kíni tó bá jẹ́ ọlọ́pàá gan wọn ò tí ì ṣe president mo dẹ̀ very sure pé kò sí nǹkan tí president Bọ́lá Ahmed Tinubu fẹ́ sọ pé kí wọ́n pa ọmọ yẹn fún torí pé kò ṣe politician kò dẹ̀ bú wọn rí kò dẹ̀ kò wọ́n lè pààyàn nǹkan tó máa ní kí wọ́n ṣe ṣó ti yé yín mo ti ọ̀rọ̀ bí tọ̀rọ̀ ti wá tí ikú ẹ̀ lè já mọ́ àwọn APC lọ́wọ́ kó má kó ṣe president o kó rí àwọn APC káwọn kan ti wà kán ti máa tàwọn kan sẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ṣe ń dà lágbẹ̀rẹ̀ Sam Larry wọn ò gbé Sam Larry jáde wọn ò gbé ọmọ yẹn ibi tí Sam Larry ti wà pẹ̀lú Wàsíù rí wọn ò gbé jáde ibi tí Sam Larry ti wà pẹ̀lú Elégùṣì wọn gbé ibi tó ti wà pẹ̀lú kíní yóò tó sìn àti àwọn kíní yẹn wọn ò gbé ṣé ẹ kí lórúkọ ẹ̀ Mm. Naira Marley ò tí ì wà pẹ̀lú Wàsíù rí kí ló tún gbé Wàsíù pẹ̀lú wọn. àwọn ibi tí ẹ̀yin tẹ́ bá wà intelligent àwọn èèyàn mọ̀ pé mi ò parọ́ náà mi ì dẹ̀ hate Wàsíù torí pé hatred but tó bá ti ṣèkà fún mi mo ti hate ẹ̀ ó ń ṣe burúkú mo hate burúkú tó ń ṣe ó dẹ̀ ń pretend that's why mo fi hate sí i hate that burúkú kò dẹ̀ sí nǹkan tó lè jẹ́ kí n like wọn mọ́ kì í ṣe rọ́ kò ń ṣe rọ́ because tí o bá ń ṣe nǹkan although people knows èèyàn tó bá ralẹ̀ ìyẹn ìyàwó Mohbad ìyá ẹ̀ ẹ̀ tí drag ẹ̀ ṣe ẹ jẹ́ torí ọlọ́run o ẹ bá wa drag ẹ̀ abẹ́ ń bẹ̀rù kọ́lọ́pàá máa mú yín ni wọ́n lè mú yín wà láìtàláì tọ́lọ́pàá Nàìjíríà bá mú yín àwọn tó bá ní kọ́lọ́pàá Nàìjíríà mú yín FBI máa mú wọn because wọn lè máa téèyàn bá ṣèkà ní Nàìjíríà tó wá fi system lọ relax America ẹ mọ̀ ipò dangerous America náà ni in tó ń ṣe yẹn tó bá ti jẹ́ pé ó níwà yẹn nínú ilé ó máa continue láti máa wùwà yẹn ní Nàìjíríà we just want to say no to killing and terrorists because killer is a terrorist àti confam ipa wọn ni but ó báyàn ralẹ̀ ìyá ẹ̀ òkú bàbá ẹ̀ òkú láìkú ẹ̀gìrì ẹ ní wọn ò fáwọn ẹ̀ ṣe gbẹ̀dú ẹ ti rí ìyá ẹ̀ bí dọmí ẹ ti rí ìyá ẹ̀ bí ìyá ẹ ti rí pé ìyá ẹ̀ tàrí yẹn wọn ti torí tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú yàn bẹ́ẹ̀ yẹn tó ti yẹ mẹ́yẹn ó ní oògùn oògùn lè máa ṣiṣẹ́ lára ìyá ẹ̀ dáadáa ju ti bàbá lọ oògùn attack lè máa torí wọ́n máa lo attack náà ni wọ́n máa lo spiritual náà gbogbo oògùn oríṣiríṣi ó lè máa ṣiṣẹ́ lára ìyá àfi tó bá pé ìyá yẹn bó ṣe cool àti torí ìyá yẹn ó ti ń ṣe bí ẹ ti understand kò ṣe pé ó ní ẹ ti understand bẹ́yẹn ìyá wà láyé bàbá wà láyé ilé ìwèrè tún ti dé I won't measure your name kí ló dé tó mọ́ wá platform kí ló kí ló kọ ayé ẹ̀ pẹ̀lú mi kò ní dáa fún ìyá ẹ̀ I don't want you I don't want to I don't want to talk about you. Because you understand? no, me if I don't want to talk about you, you won't want to distract me? God forbid. I don't want to mention your name. You want to count your me over oh, um, count yourself important. So continuity. Láìpẹ́ ẹ̀gìrì wọn ṣe àwọn fáwọn ẹ̀ṣẹ̀ gbẹ̀dú. Ìyàwó ló jẹ́ fún. Ìyẹn ọmọ yín ló fẹ́ obìnrin kò ń ṣe ẹ̀yìn excuse me ẹ̀yin kọ́ lẹ bí Mohbad Mohbad ló ń ṣiṣẹ́ owó ẹ̀ òun ló ní start òun ló yẹ ọmọ yìí ò kọrin ìbá ti máa fẹ́ láti age fourteen ìbá ti ẹ̀jẹ̀ pé láti gbà tó ti wà ní oyún ló ti ń fẹ́ bàbá gbà tán dẹ̀ ju ọmọ náà tó sọ pé wọ́n jùlẹ̀ ìyá ẹ̀ ló bí ọ̀dọ̀ bàbá ẹ̀ dẹ̀ ló jù sí kí ló wá dé tó fi jẹ́ pé yín wá gbé ọ̀rọ̀ rù tó wá ṣe tán wá ní kó má drag yín kò sí nǹkan tó ọlọ́pàá nàìjíríà ẹ̀rù yín ẹ̀rù wọn bà mí obìnrin wọn fẹ́ máa lo tọlọ́pàá sí ẹ wọ́n mà yẹn àwọn ọmọ ìyàwó yẹn wọ́n ní wọ́n ní ṣe pẹ̀lú ikú ọmọ yìí bí wọn ò bá fọ̀gùn fún wọn because òun kọ́ ló tún wá she's not the one that came to analyse you i mean to announce that your husband dead o up to date ó kàn kọ jákujàku kan sórí kinní ni àríbi tó ti sunkún gan àwọn èèyàn kan run around ẹ run around ẹ gbogbo owó tó máa ní wọn wá kó gbogbo owó yẹn wọn ló bímọ fún ọ náà máa kó fún àwọn kan tó máa máa jà wọn lólè wọn máa jà wọn lólè torí wọn fẹ́ lu as instruments wọ́n wá mú wa gbo ìṣeré òṣèré á ṣe wá padà wá wá di big girl in society lẹ́yìn tó ti lu ọkọ ẹ̀ pa wọ́n ti bà yé àwọn ìdílé kan jẹ́ ó ti yé by the way it's a criminal offence pàápàá let me tell you ìgbà tí mo kọ́kọ́ fẹ́ ra ilẹ̀ ẹ bèè lọ bàbá délé Lawrence kí lorúkọ débọ̀ adébọ̀wálé ẹ bèè lọ́wọ́ wọn àwọn ni mo kọ́kọ́ sẹ́ndì owó sí bẹ́ẹ̀ mi ṣe wà mo trust àwọn in-laws mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wọlé sáyé wọn mo trust wọn ju àwọn family mi lọ i know because gbogbo àyè mi ò ṣàlàyé fún wọn àwọn ọmọ gbogbo history mi bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ fi ń ṣàlàyé fún in-laws mi wọn ọmọ míì púpọ̀ wọn ọmọ míì few things lọ́kàn mọ́ pa mi àti àgbókò tán mọ̀ mí ẹ̀ ṣé gbogbo sọ́ọ̀ tí mo ti sọ ń pa màmá mi àbí tí mo sọ ń pa gbogbo ẹbí mi àtàrà mi tán ṣe fún mi àbí bàbá mi ṣe jẹ́ yẹn ṣé mo lè dúró sọ fún wọn mi ò láyè láti sọ fún wọn kò lè yé wọn in the beginning gbà tí mo kọ́kọ́ fẹ́ ralẹ̀ tá a kọ́kọ́ fẹ́ ralẹ̀ ẹ̀ ń gbọ́ bàbá ilẹ̀ tá a kọ́kọ́ rà bàbá ni mo fún lówó kó rà bàbá ń lò mí ni mo fún lówó mi fún mọ́mì mi lówó kó ralẹ̀ fún mi torí pé despite pé èmi èmi ṣiṣẹ́ mo wà okay on my own little òun náà wà okay on my own little we join together ni kò ń ṣe pé bóyá òun ló lówó bí Mohbad ṣe lówó yẹn Mohbad ló ń ṣiṣẹ́ ẹ̀yin wá jókòó ẹ ń bá ọmọ ọlọ́mọ ralẹ̀ gbà tó dẹ̀ ní problem ṣé tẹ́ bá ralẹ̀ ní jèrè ni ẹ wá bọ́ ọmọ ọlọ́mọ ralẹ̀ nìyẹn ìgbà tó ra tẹ́ ralẹ̀ tán ọmọ yẹn ní problem ẹ̀ dẹ̀ bá sáré bí ó ṣe máa já bí ìṣòro yẹn máa ṣe kó lọ́rùn ẹ̀ ẹ ralẹ̀ fún torí bẹ́ẹ̀ mo fẹ́ sọ fún yín ẹ̀yin tẹ́ máa ń rọ̀yàn kó bá yín ralẹ̀ tẹ́ máa ń kọ́wọ́ sọ́wọ́ yín tẹ́ máa ń trust èèyàn pẹ̀lú owó yín àtàwọn nǹkan of them ló máa ń pààyàn eventually wọ́n máa sọ fún àwọn èèyàn dẹ̀ gọ̀gàn àjàjà tó kó ti lọ máa bẹ́ẹ̀ lómi sùn níta kídìí okó ẹlòmíì ti máa dùn mọ́ tó bá jóbìnrin ó lè bẹ́ẹ̀ nìyẹn kò láì kán jọ pa ẹni tó bímọ fún tó lówó gọ̀gàn the strategy táwọn èèyàn kì í ṣe ó rí ẹ̀ náà ńgbà tẹ́mi jáde báyìí tí mò ń ṣàlàyé bí bàbá ọmọ mi tí mò ń fight fún bàbá ọmọ mi torí ọmọ mi nìyí ìyàwó tó ń pè fún tó wá organize fún tó jẹ́ ọmọ South Africa ọjọ́ tó kú pẹ́rẹ́ báyìí tí mo ṣe ń sọ pé just tell me tí mo ṣe ń sọ pé ah but why mo wá fẹ́ máa béèrè question owó ẹ̀ pé excuse me why can't you follow him when they came to carry him when he complain already that he's having headache and the person ẹni ọmọ ṣẹ́ tó ń bá ṣiṣẹ́ ìwọ ò dẹ̀ ṣe nǹkan kan ẹ ṣe jọ lọ ó ní please please please please don't ask me question wọ́n ṣe ní kó dàbò mi ní ẹ̀ pé kó má dà mí lóhùn mọ́ ó fi agídí ńkọ́ ó da gidi bolẹ̀ láti fi cover up exactly bí ìyàwó Mohbad ṣe ṣe nìyẹn up to today gẹ̀dẹ̀rẹ́ lára àwọn tó gbowó ní orí ikú délé bàbá ọmọ mi ó ń sọ̀pọ̀tì obìnrin tó wà ní South Africa yẹn ẹni yẹn dẹ̀ bá délé sọ̀rọ̀ títí wọ́n fi pádànù ni Doyin lórúkọ ẹ̀ ń jẹ́ oṣù ló ti ṣe tán Doyin a máa bẹ̀ mí fa wèrè kò lè bá mi fa wèrè Doyin yẹn ni mo sọ́rí ẹ máa gbọ́ o mo tún fi experience mi ṣàlàyé fún yín lóyún yẹn ti sọ fún èmi rí nígbà tí mo lóyún ọmọ mi yìí oyún yẹn wà four months ó ní pé òun fẹ́ kí èmi excuse àwọn òun fẹ́ kí n fi dé bọ̀dá òun sílẹ̀ mo ní kí ló dé ó láwọn fẹ́ dì pẹ̀lú ẹ̀ fún mi báìbù jọ fún mi báìbù torí wọ́n máa rò pé mo ti sọ́rí o torí ó lè sọ pé tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ sí ọmọ lóhùn sọ bẹ́ẹ̀ ó lè ní wọ́n parọ́ mọ́ òun àwọn cortism bọ́n ṣe máa ń ṣe báìbù rẹ̀ tí ń bá parọ́ mọ́ Doyin Doyin yẹn délé ló máa ń sáré fún kiri wọ́n máa ní kán lọ kówó sóríta mẹ́ta àwọn pásítọ̀ kan náà tó máa gbà lórí ẹ̀ wọ́n á ní kó kówó sóríta mẹ́ta ipe mèrè ni ó fẹ́ pa bàbá ẹ lọ bèrè lọ́wọ́ bàbá délé bóyá mo parọ́ story délé a máa ń náwó kiri pé káàbùrò òun lè kó nínú ẹgbẹ́ òkùnkùn ló wà nínú ẹgbẹ́ òkùnkùn wọ́n gbà gbígbà ni Doyin wà nù wọn Doyin pe délé títí ní fídíò kan títí wọ́n fi pa ni ọjọ́ tí mo ń dárúkọ pé Wàsíù mọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ní Wàsíù ó ní ṣe mo ṣe máa dárúkọ Wàsíù ó ní Wàsíù lẹ́yìn tó padé lé olóṣìṣe ó níyà tó máa jẹ́ ṣìṣe press up lọ́wọ́ ni nígbà tó máa yá ta wá ń sọ̀rọ̀ ta wá ń sọ̀rọ̀ mo kàn sọ̀rọ̀ ó kàn yí sórí mi ó kàn yí ọ̀rọ̀ ni pé ṣe bí èmi náà kọ́ bẹ́ẹ̀mi náà kọ́ ṣe máa ń ṣe yẹn pé ṣe lè mọ mo kàn àbíwò èlélẹ̀ wọ́n sọ fún mi pé wọ́n lè pẹ́ ẹ̀gbọ́n òun kọ́lé fìkan nìkan kìlọ̀ ilẹ̀ tí mo kówó fún bàbá níjọ́ náà láti rà ilẹ̀ torí bàbá ò mọ̀ àjọjọ èmi bí mo ṣe wà yìí sìn mi ò mọ kọ̀ǹpútà operate kì í ṣe rọ́ so tó bá fẹ́ operate kan owó nínú àkáǹtì mi gan tó bá fẹ́ mú owó nínú àkáǹtì mi nígbà yẹn tó bá wà lákàtí tí délé fẹ́ mú ó máa transfer ó ló máa ṣe gbogbo nǹkan tó bá ti jẹ́ nípa kọ̀ǹpútà èmi ò nípa gbogbo àwọn activities yòókù èmi ni máa ṣe but tó bá ti jẹ́ pé nípa kọ̀ǹpútà òun ni mo ti mọ̀ pé torí pé accountant ni is a bank manager before so if I want to tell you things I know mo mọ ipa tí ìyàwó lè kó tó bá fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kó bọ́ especially tí bàbá ìyá ẹ̀ jẹ́ ọlọ́pàá yẹn tó bá ń sunkún fún ìyá ẹ̀ lójoojúmọ́ pé mami ẹjọ́ nítorí ọlọ́run nítorí ọlọ́run ẹjọ́ ẹ bá mi tún lọ bá àwọn ọ̀gá yín tó náà dẹ̀ pariwo tó sunkún lójoojúmọ́ lórí láìní àwọn èèyàn máa ń rí aláàmú máa wà ọmọ yẹn kàn fi sísẹ̀mù ṣàlàyé ó ti lọ báwọn èèyàn secretly ó wá ń fi sísẹ̀mù ṣàlàyé fáwọn èèyàn pé wọ́n fẹ́ pa wọ́n wà áfítà ayé wọn o wọ́n wá after ayé wọn wọ́n wá after ayé wọn ayé ẹ̀ yẹn gẹ̀dẹ̀ wọn ọ̀dẹ̀ wá after ẹ̀ kó tó di pé ìyàwó ẹ̀ wọnú ayé ẹ̀ ìyàwó ẹ̀ wà nínú ayé ẹ̀ nígbà tí wọ́n wọnú ayé ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí láàmú gbàdá láàmú. òun ni mo ṣe ń sọ fún yín pé the group and the people like that àwọn ni èmi sì ń ṣe bí ẹ má kúrò ọmọ pé ṣe ló ṣàwo àbó lọ ṣe kóòtù náà ṣe pa kó ti pààyàn pẹ̀lú kóòtù náà ṣe pa ẹ má máa pa irọ́ burúkú yẹn mọ́ tó bá jẹ́ pé ọ̀tá mi wọn ọ̀tá ti gbogbo agbọ́ lórí ọ̀tá mi ni wọ́n máa sọ pé mo pààyàn rí ni wọ́n ṣe pa mí òun náà ṣe ń sọ pé bẹ́ẹ̀ ni òun náà ṣe sọ pé báwọn ṣe máa ń fọmọ ẹ rí tí níṣẹ́ àjọyọ̀ ìṣọ́jọ́ pé àwọn ń fọmọ gbé òkú ọmọ gbé nǹkan kan lọ síbì kan you understand me they just they just say something because they actually want to cover the original killer the killer they want people to forget about it they want to cover the original killer of that they protect the original killer now they attack the innocent ones how can you like àìgìrì ṣé wọ́n máa ń fa awọ ẹ̀ṣẹ̀ gbẹ̀dú ni and bàbá náà mi sọ pé ó wà totally out of it for now wọ́n tún lè ṣe báyìí o kàkà kéku má jẹsẹ̀ sí àfi ṣàwàdànù àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹnu bàbá délé ni mo tó kọ́ gbọ́ pé níjọ́ ó ní ìyá kan dẹ̀ wípé à ọmọ yóò gbọ́ tóun ìyàwó ẹ̀ ni ò jẹ́ kó gbọ́ ti òun dẹ̀ máa pa òun dẹ̀ máa dá ó dẹ̀ pa ọmọ ẹ̀ wọ́n ní kí ló ṣe ó lóun fi kọ́ ìyàwó ẹ̀ lọ́gbọ́n ni àwa wò pé njọ́ yẹn èèyàn kan wọ́n wá rẹ́rìn mọ́ni ṣé wèrè kọ́ lẹ́nu yẹn ni wèrè níyì torí pé ó bìlí pé kàkà kíkún má jẹ̀sì sáfìyàwó ni ẹ má tún gbàgbé o ìyá Mohbad tún sọ wípé ọjọ́ tó kù yẹn gangan ló lóun fẹ́ send five million sóhun of course mobile number will be will be track gbogbo géèmù tíyàwó ẹ̀ play yẹn náà tó dì delete system yẹn cloud yẹn before the time they are planning wọ́n ti ń sọ fún pé time bẹ́ẹ̀ mi ṣe rò ni o wọ́n ti sọ pé time is is up why do you delete your husband WhatsApp and other gadget other information on his phone why do you do that he's talking to you no response no re response that is to say ẹ tẹ́ bá ti pa wọ́n ẹ máa rí kó sọ pé ta ló fẹ́ pa ẹ́ ọkọ mi ọlọ́run ò ní jó kú ò ní kú bàbá ọmọ mi olówó orí mi tèmi nìkan ò ní kú ó dúró bẹ́ẹ̀ ni ó wò ni tíyẹn fi ń rank tó fi ń rake tó fi ń kọ́ sọ gbogbo nǹkan àsọtẹ́lẹ̀ gbogbo tí wọ́n ń plan fún àti nǹkan tó ń ṣe fún before kó tó sọ bẹ́ẹ̀ yẹn á ti ní nǹkan tí wọ́n tó ti feel náà á ti máa feel nǹkan kan ṣó ti yé ó dẹ̀ ti wá di egungun ìyàwó yẹn náà ti di egungun ẹ ti ọ́n tán ọmọ yẹn wọ́n kàn fi sílẹ̀ sínú dọ́njọ́ ni wọ́n kàn fi ṣètùtù ayé bánsá lágbára ọlọ́run gbogbo ẹni tó lọ́wọ́ sí kú ẹ̀ lágbára ọlọ́run àwọn ọmọ yín tó wà ní èjì yẹn náà ọlọ́run bá wa dúnbú wọn lójijì gbogbo ẹni lọ́wọ́ nínú ikú ẹ̀ abẹ́ni tó bá ti sọ pé òun máa ẹ má torí ẹ̀ mo ti bẹ gbogbo àwọn èèyàn tẹ́mi bá ní ìfẹ́ sí ẹ má sọ pé kán swap ẹ o àbí kán kán cover gbogbo sí ìyẹn o kán má jẹ́ káṣírí yẹn tú o ẹ má ṣe bẹ́ẹ̀ o torí pé mi ní fẹ́ kí ẹni tí èmi bá fẹ́ràn kó wà nínú tí mo fẹ́ràn àzìn sí ẹ ti understand mi ní fẹ́ kí àwọn ènìyàn tí èmi bọ́ ojú ọmọ pé ó máa ń wòyàn mí nínú ayé wàá kò fẹ́ràn ẹ̀ bóyá torí oore kan àbí nǹkankan tí o ti gbọ́ kó ṣe fún ènìyàn kan àbí ọlọ́run kàn kọkàn ìfẹ́ ẹ̀ sí ẹ tapping like that mi ní fẹ́ kí ọlọ́run jọ má jẹ́ kí àwọn tí mo fẹ́ràn ọlọ́run má jẹ́ kí kó já mọ́ wọn lórí o I tell you but nobody ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run ẹ bá wa mo bẹ̀yìn ni o Nàìjíríà president ẹjọ́ alágbá president kò sẹ́ni tó kọjá lẹ́yìn ọlọ́run president wa ẹ jẹ́ kí ẹni tó pààyàn kó jáde kí a rí o investigation thorough investigation ló lè ṣe lè gbogbo link gbogbo wọn wọn ti wipe irú ìyàwó tó wipe away cloud ọkọ àti gbogbo system the wife now wipe away delete some things on the phone you understand and after wiping it away he believe she believe she they forgot that actually you can when you know the number of this boy you can actually get whatever he has said he have done on that phone Tora àwọn kan ló provide networking you can get it so ni mo ṣe sọ pé kán bá wá fi intelligence kan bá wá investigate ẹ kí àwọn nǹkan tí wọn fẹ́ kárí kan jẹ́ o wọn kì í wò ó sí nínú ọ̀rọ̀ o ọ̀rọ̀ Mohbad yìí o wọn kì í wò ó wọn gbúdọ̀ rí kò sí nínú ẹ̀ any crazy attitude owó wà lọ́wọ́ prince abi eh, kí lorúkọ ẹ̀ wọ́n lówó owó mobile wà lọ́wọ́ cute abiola ìyẹn secondary ni o ẹni tó wú ẹ̀ náà bá ti wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé àbítẹ́ rí transfer gbogbo wọn need investigation ẹ má wá ìpè léyìí o it will even give you a lot of understanding to know majority of criminal you are living with ẹrù péyàn lásán ni ọ̀rọ̀ ikú Mohbad yìí is going to open a lot of secrets if the police Nigeria police detective SS if they e work on it you will know some of your celebrities that are criminals and give no respect to bullshit again if you actually want to get out of the situation or else. <laughs> kùtùkù máa wú kùtùkù máa ṣe kí ni ó máa wú anybody tó bá dẹ̀ ní owó in fact tó bá lọ san owó because they are also saying that ó lọ san owó ní ọ̀rẹ́ mẹ́ta tó ń tẹ̀lé kiri àwọn dẹ̀lú ànáàsì ikú ẹ̀ ṣé ti yẹ yín òun ló àwọn mẹ́ta yẹn wọ́n ànáàsì ikú ẹ̀ àbí nígbà tó lọ ná mọ́tò irú owó tó fẹ́ fún bàbá ẹ̀ tó fẹ́ fún ìyá ẹ̀yàn ibi tí mo ti ń sọ̀rọ̀ bàbá ẹ̀ lọ ẹ jẹ́ ń sọ tí àwọn èèyàn bá mọ̀ tí wọ́n bá fẹ́ kí bàbá ẹ̀ àwọn bàbá ẹ̀ àti ìyá ẹ̀ kankan jẹ nínú owó yẹn tó jẹ́ pé wọ́n kàn máa wò pé tá a bá ti pa tán ẹ má tán bá ti pa tán kì í ṣàwà o pé tán bá wò pé nínú ọkọ̀ pé táwọn bá ti pa tán àwọn kàn fún wọn àwọn tó bá fún wọn lówó tán bá wọ́n mọ̀ pé àwọn èèyàn máa fẹ́ donate owó fún wọn wọ́n kàn sọ fún wọn. ànègé ẹni tó lọ ra pósí gangan tó ra pósí torí bàbá ẹ̀ ò sí mẹ́ẹ̀ tán ní kó máa gbé bọ̀ lóru kí ló dé tẹ́niyẹn lọ ra pósí tó kúrú fún ẹni tó gùn so purposely ni so that tó bá wọ́n tún wá fún lọ wọ́n wá ṣe ọrùn ẹ̀yẹn so that tó bá kò ní tají wọ́n tún fún lọ́rùn ẹ̀ tí wọ́n ti sàn bẹ́ẹ̀ so ṣe àmọ́ pé tọ́rùn ẹ̀ bá lọ straight tán bá sin tọ́rùn sùn straight kó tó di ọjọ́ kejì tán sọ pé ọjọ́ kejì nìkan gbé wá kọ́ má sin lóru ó lè tají so wọn ò fẹ́ kó tají ẹ ti wọ́n ti sàn wọn ò fẹ́ kó tají gbogbo nǹkan tó fi knock ẹ̀ out tó fi knock ẹ̀ down tó fi pa wọn fẹ́ kó tají that's because wọ́n ní wọ́n send wọ́n ní ẹnìkan kọ́kọ́ send wọ́n ní Davido send two million immediately tó gbọ́ pé kú wọ́n send two million mi ò mọwó nǹkan tó jẹ́ ṣá bóyá láti kàn sí òun bóyá bóyá torí bóyá ni yóò lówó tán lè fira kú sí ni ṣé Mohbad ṣé wọ́n ti wà káàntì ẹ̀ lẹ́ni ṣé kò sówó mbẹ̀ ni wọ́n wá ní two million yẹn wọ́n sáré send one million sí bàbá ẹ̀ ìyẹn náà is another case o you don't know ẹni tí bí yẹn mú one million dání ṣé pósí one million lóra yẹn ṣé kó sí one million ló rà yẹn ṣé one million yẹn okay o ṣé one million yẹn kò ní pọ́ṣọ̀ èló ni wọ́n ń ta ilẹ̀ níbi tí wọ́n ní wọ́n máa ń sin wọ́n sí tí ò fi béèrè fún kinní tí wọ́n fi yọ pé tí Davido bá tiẹ̀ ti wá fún wọn two million kò sọ pé okay bàbá bóyá ẹ̀gbọ́n àbí nǹkankan ló máa pe Davido pé thank you first very much but we need money to bury him in that kinní kan bóyá yẹn náà tún lè fún wọn ní owó but wọ́n sáré send one million sí on the AC wọ́n sáré send one million sí bàbá wọ́n dẹ̀ yẹn náà dẹ̀ mú one million dání wọ́n mú dání fifty fifty ibi tí ara ti wá tún fún mi tèmi wá ti sọ pé anybody for now i'm not going to rob i'm not going to pamper anybody at this juncture ọmọ yẹn nìkan ní innocent ìyẹn baby tán gbé dání yẹn any other person na suspect despite the baby also is, a, is an innocent the mother that is not innocent that's why we are accusing we are doing want to do that we request for the DNA because the baby cannot kill the boy the father if he's the father for it for now because he's still a baby Okay? Now, if anybody they now realize that he transfer money, if Mohbad transfer money from his account or any account money enter early the time, I mean before that time he died. Also all of them, apart from the mother. Yes, forget about the mother. The mother is a dance. Sorry for that. For that, I'm sorry, madam mother is a dance woman she dance okay ẹ má bínú lókè tí pé gbogbo yín mo kàn ṣàlàyé láti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe jẹ́ ni on the AC AC AC so if they check again they should share the accounts of Mohbad Mohbad if you transfer any money the people to bá transfer owó fún of recent they are also suspects A lot of people, car dealers, they are mafia also. Read my lips. Torí pàwọ̀ kì í mafia àdẹ̀mọ́ mokru ṣe, ó la ṣe ń kígbe ládẹ̀ sí pé a ṣe wà ní So a lot of dealers are mafia and they are crook also. Some of them are also bad. Some people, they want to buy car from them they buy car from there tí mọ́tò mi bá ní nọ́mbà tí ò bá ní nọ́mbà wọ́n máa ń ná amúrọ̀bà lọ gba mọ́tò àwọn kan àgbọ́ sórí wọn àwọn míì náà kẹ̀dẹ̀rẹ̀ tán ta mọ́tò wọ́n ti jalè rí nínú òyìnbó máa jí mọ́tò gbé torí ẹ̀ ń gbà yẹn náà ni wọ́n máa ṣe ń fi lòkulò lò wá kò sí nǹkan tó wọ́n ti sọ nípa mi. ó ti yé pò we don't do bad thing ó ti yé anybody tó bá ti ní owó ẹ̀ lọ́wọ́ okay and boys are uh, those three boys also of course those three boys they are errand boys they send them to mount to mount him they they make sure make sure pé wọ́n sọ fún make sure life will lára around. those line of those boys should be investigated should be trapped i mean to be recalled what are they in conversation àwọn phone number táwọn ọmọ yẹn mobile phone mobile number and fóònù ẹ̀ ó gbúdọ̀ wà call wọ́n gbúdọ̀ call back ṣó ti mẹ́yẹn investigation tó máa long ni and it's going to be long for you to also get a lot of criminals in your system it will help Nigeria and the government at this tenure to work on their criminals because the moment you know the criminals in your system then you work less and then they will not give you stress so the time they are working tó believe máa bìlí pé ẹ̀yin ò mọ̀ wọ́n ẹ ti mọ̀ wọ́n wọ́n máa ní àwọn tó sọ̀rọ̀ àwọn délé mọ̀ṣọ́ pé ẹnìkan ò kí ń rà wọ́n ẹ̀yin kàn máa sọ̀rọ̀ ayé di ìlórúkọ ẹ̀ ṣọ̀wọ́n ògùnlọ́lá ni pé kẹsẹ̀ rẹ̀ lẹ̀ kẹsẹ̀ rẹ̀ lẹ̀ àti rí ọ. it will help the cars the money Because majority reason why this boy is being killed. Okay? We want to tell you nothing but the truth. People jealous him. They believe that this kind of uh, they believe celebrity doesn't belongs to some certain people. And the level they want, they're taking the celeb and things now to, they want to take it to another level. That some some some people in Nigeria had to be accurate some are going to group of people had to be celebrity some people had to be this you understand me so jealousy and things to the ṣe wọ́n dẹ̀ ti wò pé if they leave this boy to the system he will override and he will overtake many of them many reasons and that's why I tell you I'm telling you that a lot of people are suspect and àgbájọwọ́pọ̀ ni wọ́n fi pa ọmọ náà sọnù again níbi tí mi ò sọ tán lẹ́ẹ̀kan bó ṣe ló fẹ́ fún ìyá ẹ̀ ní five million ní ọjọ́ yẹn tí ò dẹ̀ tí fún ìyá ẹ̀ tó wá fi pa kò dẹ̀ fún bàbá ẹ̀ bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá gbọ́ àbí táwọn èèyàn kan bá ti ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n ń fún bàbá ẹ̀ ní information nípa ìyá ọkọ àbí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ àǹdẹ̀zẹ̀ tùmí ò tèmi bá wà nípa tèmi bá wà nínú àwọn ọlọ́pàá màá tún investigate bàbá náà èmi Bọ́lá o màá tún investigate bàbá pé I just think this way èèyàn máa kàn wípé à ṣé èmi tí mo wá tọ́jú ọmọ ń sìn o fẹ́ fún ìyá ẹ̀ ní five million bọ̀ mọ́tò tí wọ́n rà fún bàbá èlò ló jẹ́ mọ́tò yẹn náà kò lè jẹ́ one million kò sí mọ́tò two million gan ní nàìjíríà sí tí ó bá ti ń ṣe àlòkù so wọ́n lè rò báyìí pé ṣé kò rí báyìí ṣé kò rí báyìí ṣé kò rí báyìí ṣé kò rí báyìí so èmi tí mo ti ń tọ́jú ọmọ bí mi ṣe tún ro ti bàbá nìyẹn o mo kàn wọn analyse mi ni bí èmi tí mo ti ń tọ́jú ọmọ ẹ̀ẹ́n o wá fẹ́ fún bàbá ẹ̀ ní five ìyá ẹ̀ ní five million o tún ti fún lówó ti lọ ra fíríjì o ti lọ ra gbogbo ẹ̀ ọjọ́ tán náà fẹ́ fún lówó yẹn gangan bàbá kú àmì ní mọ́bàdí kú ṣẹ́tírí wọ́n dẹ̀ ní kán tètè sin lóru ọjọ́ náà pé tán bá tún sin kó má jí o kó má fún yẹ lówó yẹ o mi sọ pé bàbá ni o ṣe rí pé mo sọ lọ́wájú sọ lọ sẹ́yìn ṣe rí pé ibi tí ikú wọn báyìí ti wá pọ̀ ṣe ń pọ̀tà pọ̀ ju ẹnìmì lọ ọ̀tá ṣe kí ni ó pọ̀ ju ẹnìmì lọ lórí Mohbad ìyá ìyàwó ẹ̀ ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan aṣọ bíi ti àwọn ti bẹ̀yìn aṣọ ti àwọn òṣèré àwọn tó ń ṣe ohun náà tó jẹ́ pé wọ́n ń ṣòye tí wọ́n fi jáde tó jẹ́ pé èèyàn kú ní Ṣàgámù rẹpẹtẹ sí ọmọ odidi ọmọ tó dẹ̀ ti pe Pasuma tó máa ti pe Wàsíù gan tí wọ́n ṣe nǹkan tó jẹ́ pé òun wá rí ìmọ́lẹ̀ lọ́jọ́ náà gan ṣé tí bàbá ṣé bàbá náà wà nínú ẹgbẹ́ àjàlẹ̀ torí gbogbo píṣọ bàbá tẹ gbé sókè tóbi tó ti ń wò báyìí tó ṣe báyìí ẹ má fi alẹ̀ má wà o ẹgbẹ́ bí tí bàbá ti ń wò dáadáa ẹ gbé síbẹ̀ ẹ má máa gbé píṣọ tí bàbá ti ń wáyìí kò jẹ́ wá o bàbá ń pa ọmọ ọmọ ń pa bàbá ọmọ kan ọmọ twenty years ó pa bàbá ẹ̀ ní last week wà ní bí kọ́mọ tí ọ̀rọ̀ mú báyìí ohun tó ṣẹlẹ̀ wọ́n ń pààyàn lójoojúmọ́ wọn ọmọ kéékèèké àtàgbàlagbà wọ́n ń pa àwọn ara wọn dànù lójoojúmọ́ I was even surprised nígbà tí mo rí statement that day President Bola Ahmed Tinubu wọ́n ní Nigeria is not like the way you think it's good more than the way you think you don't listen to what people say. saying pẹ̀lú kíkí tí kílì tí a rí ẹ̀ <laughs> kílì yẹn ah, níbi tí o ti sí justice ó lè pe ọlọ́pàá tó máa gba bribe kan tó ṣe ẹjọ́ tó bá ní kí wọ́n pe panápaná ìjọba tó yẹ pé panápaná máa sọ pé kó o bá lómi àbí kó o gbówó wà wọn ò ní ṣe anyway àbò àbọ̀ nìyí tó bá kọ sọ sí ẹkú tó bá ta kọ wájú sí ẹkú tá tó bá kẹ̀yìn sí ẹkú tá tó bá tó bá kù wọlé kọ̀ọ̀kú tí ìrọ̀ rẹ̀ gbà tó fi ní kí wọ́n sì mọ́ báàlì lóru yẹ five million mọ́ bàbá wa transfer mo kàn sọ bẹ́ẹ̀ níṣẹ́ pé gbogbo wọn ni mo ti sọ ń sìn ibi tó ti fẹ́ ra mọ́tò àwọn ọmọ tó ń gbé tó ń rán sẹ́gbẹ̀ẹ́ mo ṣàmì pa àwọn ọmọ yẹn wọ́n má tí wọ́n ti ní pé gbẹ̀mí ẹ̀ tí ò bá kú ẹ̀ má filẹ̀ bọ́n ṣe ń má ti àwọn èèyàn ti bàbá Bukola nìyẹn gbẹ̀mí ẹ̀ but àwọn gangan kọ́ ni origin wọ́n kàn máa gba ṣíà ni wọ́n kàn fún ọ lówó àwọn náà kàn pààyàn jáyé ní tiwọn ni tọ́n bá dàgbà bẹ́yẹn sí tọ́n bá lọ dé nǹkan kan nígboro ẹ má máa wò wọ́n ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ àwọn èèyàn Nàìjíríà tọ́jẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ má ṣe àmì gbogbo àwọn tẹ́jẹ̀ wà lọ́wọ́ tọ́n máa fi yíyan má má jẹun fẹ́jẹ̀ yí mi o àwọn tó máa ń fọwọ́ gba ẹ̀mí èèyàn pé tó máa fi ọwọ́ ń gba ẹ̀jẹ̀ èèyàn tó máa fi fún ẹ̀mí kù lára èèyàn má má jọ rí ẹ má má jẹ kán rí tèmi gbé ṣe àti tọmọ mi. tí o bá ń pààyàn tó bá wà níbí bá mi top up torí ó dákẹ́ sí i látẹ̀kọ́ ó dákẹ́ sí i o àní pẹ́ ṣe tán ẹ̀mí pa analyze full house ni àwọn ọmọ mẹ́ta yẹn they are suspects but let me tell you they are not the original ọmọ yẹn ẹ wọ́n gbọ́dọ̀ dáwọ́ tì í kọ́ máa bẹ́ẹ̀ ṣe ń wò kiri tẹ́ ṣe ń wò kiri tẹ́ ṣe ń wò kiri tí gbogbo wa máa pè é bíbá yìí o eléyìí náà ṣe báyìí eléyìí náà ṣe báyìí everybody look suspicious suspicious on the issue of this boy àti àwọn èèyàn gan even gan àwọn èèyàn tí ò bá yá sí even irú Ìyábọ̀ Òjó sí náà wọ́n ní ọkọ ẹ̀ ti promote ẹ̀rí òun náà béèrè fún assistant wọn ṣe nǹkan kan fún gbà yẹn ọ̀dọ̀ àwọn yẹn a lè sọ pé nígbà tí àwọn ará ilé ẹ̀ tó ti ń bára jà àmì ìyàwó ìyá ìyàwó ẹ̀ ń bára lẹ̀ bàbá ní wọ́n sọ pé éka kan ló wà lọ́wọ́ wọn ìgbà tó wá yá o ẹ wá mọ tí gbogbo wọn wá sọ di tí wọ́n wá sọ Mohbad dà tí wọ́n fi sọ pé Mohbad náà ò kọ́ lé ó rẹ̀ǹtì lé ni mọ́tò ló fẹ́ lọ rà mọ́tò dẹ̀ náà máa ń kọ́kọ́ rà kó tó di pé wọ́n wọ́n kọ́lé àwọn celebrate rẹ̀ rí yẹn èyí tó dẹ̀ rà náà mọ́tò tó fẹ́ lọ gbà yẹn náà ó lè lò wọ́n máa san díẹ̀ tí ò bá ti san mọ́ wọ́n máa gbà padà lọ́wọ́ ẹ̀ ní àdẹ̀sán wọ́n máa ń gbà ó lẹ́nìkan wà ní kí lórúkọ burú kí lórúkọ máà tó wà ní àtọ́ní village ó ń ta mọ́tò gbogbo mọ́tò àwọn olówó olówó wọn yẹn ìfẹ́ máa dáko mọ́tò kan wà ń bẹ̀ jẹ́ nítorí mo fẹ́ ó ní this one is for Davido this one is for John Jassy this one is for kìnnì kan yes mọ́tò John Jassy níbi tí mo ti lọ ra fj mi ní Maryland ní Èkó Anthony mi Anthony mi ṣé Anthony ní kọ́ni ṣá ní mi ó fi gbogbo mọ́tò àwọn celebrity tó mú kàn dénú ọgbà yẹn pa ah, ọmọ yíbò ni o gbogbo mọ́tò àwọn olówó mo ti sọ́rí ó ní this one mo ní ah why what did akadu win here ó ní at time they broke torí ẹ̀ tó bá kàn ti rí pé wọ́n kó gbogbo ṣakabula sọ́run bẹ́ẹ̀ mi náà ṣe rẹ̀ ti ẹ̀rí àwọn góòlù ẹ̀rí bó ṣe rí lọ́ọ́ má jẹ́ fẹnu bá yí ara mi jẹ́ kí n má ṣe góòlù o ó ba góòlù jẹ́ láwọ̀ o ìdíyẹ yín ṣùgbọ́n táwọn ò gbúdọ̀ sọ fún wa pé ó ba góòlù jẹ́ ni ó wà ń bẹ́ẹ̀ mọ́tò àwọn nǹkan tí mo wá fẹ́ sọ ni pé gbogbo àwọn èèyàn tá a dárúkọ yìí o kúrú o kúrú o gbogbo wọn o Sam Larry o Sam Larry àwọn yẹn Sam Larry wọ́n ní ìwọ máa halẹ̀ mọ́ wọn ń gbòòrò òkú tó máa pa sí ẹ lọ́rùn ó máa pọ̀ tó bá dẹ̀ ti pa wọ́n sẹ́yìn ẹ̀wọ̀n ló máa kú sígbà tó bá máa yá kì í ṣe pé wọ́n ló máa halẹ̀ mọ́ wọn lọ́rùn kó lè máa sọ pé wọ́n ló ṣe kọ́ọ̀tì àwọn bàbá tó gbé kọ́ọ̀tì wá Nàìjíríà gan wọ́n kú dáhùn ẹ̀yin tẹ́ ẹ náwó gbé lẹ́bẹ̀ẹ́ sí sórí burúkú àwọn bàbá yẹn ṣẹlẹ̀ ní bàbá tó yún dákẹ́ mọ̀ pé kọ́ọ̀tì ni wọ́n inú wọn funfun bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yìí bóyá lẹ máa dàgbà gbogbo yín tẹ máa ń gbé kọ́ọ̀tì sójú tẹ máa ti pé kinní kan jẹlẹ́dẹ̀ pa olókàn so ṣe mọ̀ pé ọ̀rọ̀ Sam Larry ti ṣe mọ̀ pé àsọ sílé ni o ti yẹ yín mẹ́yẹn ti Sam Larry nínà àti gbogbo threatening wọ̀nyẹn náà is a threatening to life nínà tẹ́ ń nà yẹn táwọn èèyàn máa sọ pé in Lagos it's a it's a normal thing to beat somebody even I listen to one voice today the ọkùnrin ọkùnrin àwọn ọkùnrin tó tún lu mú ìyẹn tún lu mú báyìí wọn tún táàgì mi àtúngbọn yẹn náà ẹ ó ní you see just that life of oppressor that uh, Tinubu created for them in Lagos let me tell you if you don't know ekule gbọ́ kéré o kéré o ekule kó gbọ́ kó sọ fún tòkù ṣé ẹ mọ̀ pé àwọn tọ́ọ̀gì tó wà lẹ́kọ̀ọ́ yẹn kò ń ṣe Tinubu ló dálẹ̀ o. Oh ikọ̀ táwọn èèyàn ọkàn mọ̀ nípa pé ìgbà tí ìwọ come across them that's when you know Tinubu kọ́ ló dá wọn lẹ̀ nípa NPN UPN ni wọ́n ti wà ń gbòòrò MC bó ṣe wà yẹn ọmọọṣẹ́ sọ́sẹ̀sì ni sọ́sẹ̀sì kí lorúkọ ọmọọṣẹ́ kì í ṣe pé ọmọọṣẹ́ kì í ṣe ó ti òun ọ̀tí bí òun gbà tí gbogbo ọ̀rẹ́ rẹ̀ mọ̀ ń gbà tóun náà máa dàgbà sójú títì ọ̀dọ̀ sọ́sẹ̀sì ló dàgbà tí wọ́n máa ránṣẹ́ lọ ra gbó wá lọ ra kiri kọ̀ wá ṣó ti yé bẹ́yẹn so they been ọmọṣẹ́ abẹ́ lọ bèrè torí ẹ̀ ní búkí sọ́sẹ̀sì àti ìwẹ̀ mímọ́ gbogbo wọn yẹn ẹ pé mo pè yín láǹtí ẹ ṣe àǹtí mi o ṣùgbọ́n mo pè yín láǹtí mi ìrẹ̀ jọ̀wọ́ yín rí ẹ̀yin lẹ́jọ́ mi rí o nígbà àwọn lè lẹ́nìkan ò ní rẹ̀ sẹ́wọ̀n wọn tó ní kí ní ọ̀tọ́ gbogbo kọ́ọ̀tì ọmọ yín àbúrò yín kan ọmọ yín kan tẹ́kẹ́tẹ́ lórúkọ ọmọ èyí tó tẹ̀ ṣe kí nìyẹn mo tiẹ̀ láìkì yẹn ó bẹ́ẹ̀ nìkan jà nítorí mi ń jẹ́ yẹn lóṣòdì ó pa ẹni yẹn létí báyìí létí ọmọ àmínà yẹn àmínà kì í ṣe àmínà pápápá wọn túraká létí ẹ̀ bá gé sọnù àti ìwẹ̀ mímọ́ jẹjẹrẹ ẹ̀ pé wọ́n ṣe wà lóṣòdì wọ́n máa ń fún wọn ló báwọn náà ṣe wà yẹn wọ́n gbowó lóṣòdì àwọn búùkì àwọn sọ́sẹ̀sì wọn yẹn búùkì àti mm, bímbọ́ ìyá àbúrò wọn yẹn àti kan báyìí ìyẹn wọ́n gbowó gbogbo ló gbowó lóṣòdì ṣé ti yé it's Tinubu that started the hooligans in fact ṣé kí n sọ ọ̀kọ̀ọ̀kan fún yín ó kò jẹ́ pé àwọn ènìyàn tó wà nínú ayé yìí tó bá ti rí oore ọ̀fẹ́ wọn máa ń bàjẹ́ i'm not speaking for anybody o aṣíwájú president bola Ahmed Tinubu wọ́n lè ní fọ́ọ̀tì wọn o wọ́n ti pẹ́ tó dálẹ̀ tó dá àwọn kìnìún yẹn lẹ̀ <laughs> gbogbo bàtán ti dá àwọn tọ́ọ̀gì yẹn lẹ̀ gan ẹ má bínú sá o your respect due respect president president wa ikú wọn ti bẹ̀rẹ̀ politics tí wọ́n ti dá àwọn tọ́ọ̀gì sílẹ̀ ní Èkó this oppressor ó kàn jẹ́ pé phone Facebook the now expose everything kó wọn máa sọ ń sìn pé bọ́n ṣe ń gé okó tó ń gé ọyàn tó ń gé ìdí tó ń gé yàn tó ń gé ìfun tó ń jẹ́ ẹ̀dọ̀ tó ń jẹ́ òróró kan sọ pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe ti pẹ́ àwọn èèyàn gan máa ń ta ẹran ro èèyàn lórí igbá face to face tẹ́lẹ̀ ni wọ́n á ní tó bá ti sọ pé kán lọ ra mẹ́nu mọ́ wá òun yẹ́rọ èèyàn lóní kán lọ rà wá. ẹ kì í dé tẹ bá wọnú ọjà níbi tó bá ti ń tewé ọmọ torí ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà tó má nígbà yẹn tí mo ń wọ́ ọmọ tó má sọ pé kán lọ ra ewé ọmọ lọ́dọ̀ àwọn ilé ọmọ mi ló dé báyìí torí tó bá lọ sínú ọjà ò kí ń dénú ọjà kó wọlé ọjà ò kí níbi náà máa ń kó kọ́ọ̀dù sí ni i mean span àwọn oríṣiríṣi bones ẹ eh, woman's ẹ eh, àwọn skeleton èèyàn ẹ kí n rí i pé àwọn oléwé ọmọ kan máa ń tà ni it because of Facebook now now expose them you understand me so these diabolic and evil things have been existed for long even the oriburuku that you see that we are now using opportunities to be saying e have been existed for long and the garage ones kò ṣe pé bóyá mo ń pàìsì fáwọn èèyàn no i'm just telling you nothing but the truth nígbà tẹ́mi wà ní kékeré báyìí tí mo wà torí kékeré ni mi tí wọ eight years tí mo ti ń kiri ọjà eight years kẹ̀mí tí tó bẹ́ẹ̀ so mo kàn tọ́kọ̀ máa ń sọ fún mi nígbà yẹn tí mo mọ̀ nígbà sí pé tó bá ti rí mọ́tò kan torí nígbà yẹn five oh four ni wọ́n máa ń lò àtàwọn mọ́tò kéékèèké wọ̀nyẹn àwọn tó dà sún àwọn kìíní wọ́n ṣàtúnpé tó bá ti ń rí wọn tó bá ti ń bọ̀ báyìí pé tó bá ti mọ́tò kan bá ti pọ̀ owó ni kò sá o wọ́n ní àwọn Ìjẹ̀bú náà ti máa ń wá láti bẹ̀ wọ́n máa gba ọ̀rẹ́ wọlé ìjẹ̀bú lọ́nà tí máa wá ọlọ́run ilé ìmọ̀ rẹ̀ ní ìfipúrọ̀ wọ́n ní àwọn ìjẹ̀bú ní o àwọn ìjẹ̀bú ní o torí gbà yẹn wọ́n tún wá darapọ̀ mọ́ ìkà rẹ̀ láti máa ra kòkó wọ́n tó bá ti ní wọ́n wá ra kòkó báyìí tí wọ́n máa jí àwọn ọmọ gbé wọ́n máa ń jí ọmọ gbé ìjẹ̀bú máa ti ń ṣògùn owó ti fẹ́ torí ẹ̀rẹ́ máa gbẹ pé wọ́n ní wọ́n gbá fẹ́ wọ́n láìkì iṣẹ́ wọ́n láìkì fàájì wọ́n láìkọ́ tó máa fún wọn ní peace tí wọ́n máa máa ṣàṣàkọ kiri kó ti pẹ́ so nísìnyí wọn wá ń tú ó ti yé kéde ọmọ sọ bá ṣe ń sọ̀rọ̀ tá à ń sọ gbólógbò àwọn ẹlẹ́wọ̀n tó wà ń gbòòrò bí irun àwọn ẹ má bínú o ṣífù tó ń ṣe ìjẹ olórí ọmọ bá jẹ̀bù ẹ pẹ̀lẹ́ sá o irú wọn sì ògbólógbò tó ti wà ògbólógbò tó ti gbó nínú ìwà burúkú wọn ṣe ìjẹ olórí ọmọ bá ń sìn ẹ mọ̀ pé tó má máa lọ ṣe oyè yẹn náà ní tòótọ́ ẹnìkan tó jẹ́ ológo máa wọlẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ náà ní kú yóò wé nǹkan tó bá ṣe tí ti yé bẹ́ẹ̀ wọ́n gbúdọ̀ kú ẹ̀yin ò mọ̀ tá a bá sọ̀rọ̀ àwọn èèyàn máa ń borúkọ wọn jẹ́ this slandering this blackmailing this kìnnì kan kìnnì kan some people know so but they just want to use that to tail you to tame you to bring you down so even celebrity that gbogbo wọn tó run around ọmọ yẹn àtẹni tó fún they are all suspects ikú ọmọ yẹn ṣé wá sọ fún yín wọn kàn di national cake have your own have your own have your own have your own òun náà kẹ̀dẹ̀ rèé wọ́n ti wá capture lẹ̀ wọ́n ti kẹ̀yìn ìyá ẹ̀ bàbá ẹ̀ gbogbo ẹbí wọn ti wá kẹ̀yìn wọn síra wọn. so àkáǹtì àwọn ẹbí yẹn tí bàbá ṣe suspect ipe kí wọ́n wo àkáǹtì yẹn kó dẹ̀ wo àkáǹtì kó lọ wo àkáǹtì wọn náà account transfer that transpired between them and many people also needed to be investigated kò ń ṣe torí ẹ̀ tá bá ní kó investigate wọ́n ní Ah how many people dey go investigate go and investigate this thing so that police it will be easy for you to be arresting and be catching your criminal the criminal in your system if you actually want to work with the president to catch criminal to reduce crime in Nigeria so do investigation this is just an avenue for you to if you okay I don't you know no start here if if if I'm a friend to the If I'm just panicking now, if I support some certain people that people support and they'll be giving me star. But you can see me that I'm not supporting anybody now. So the star, don't worry about it. God will provide for me. Okay? So, thank God for there's no star. Also, they don't give me star and there's no monetization, but we say the truth. Okay? The people that I said they don't give me money, people be happy. Yeah, we don't give our money it will actually allow me to be speaking the truth. So if I'm saying things, physical one and spiritual one, now ẹ tẹ́tí kẹgbọ́ o. Ṣé mo pé ẹ̀sán owó wọlé? Tá a bá gbàdúrà náà ọ̀fẹ́ ni kì í ṣe pé mo ya dìndìnrín o. Ṣùgbọ́n wọ́n ní sẹ́nu bá ti jẹ́ dòdò ńgbà mi kò ní lè sọ òdodo. Tẹ́ǹkọ̀ pé mi jẹ́ dòdò tó kù. Wọn ò dẹ̀ fún mi ní dòdò kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ anybody débi pé màá ní lè sọ òdodo èèyàn dẹ̀ kí n torí òdodo tèmi bá sòdodo mi dẹ̀ ní kú torí ẹ̀ o wọ́n ló lóòótọ́ òkè ńlẹ́ ni èmi mi ìfẹ́ ní gan bẹ́ẹ̀dì kúchì àwọn nǹkan tó fine fine designer bed ni mo fẹ́ at the age tí mo wà báyìí mo ti sun ẹni ní kékeré wọ́n ló lóòótọ́ òkè ńlẹ́ ní ìfẹ́ ní bẹ́ẹ̀dì mo fẹ́ mo dẹ̀ mọ̀ pé máa fún mi ní bẹ́ẹ̀ tó comfortable àwọn nǹkan tó comfortable mi ìfẹ́ tó wà nísàlẹ̀ pátápátá àwọn tó wà nísàlẹ̀ pátápátá ló lẹ ní àwọn tó dẹ̀ ń fún star tó ń fún gbogbo kìnìún ẹ̀kan bá lè sọ nǹkan tí wọ́n rí àbí láti support àwọn certain people ẹni ni wọ́n fún wọn tòótọ́ ìsàlẹ̀ ni wọ́n wà wọ́n ìmọ̀ àkúnlẹ̀ kan tó lè sùn sí ẹ ti gbọ́. so nísìnyí ẹ bó ṣe jẹ́ ẹ rí pé ṣáàtì yìí lọ́ǹgì náà mo dẹ̀ ní pé kò ní lọ́ǹgì bọ̀ ẹ lọ wò so gbogbo àwọn tó gbogbo wọn yẹn kò tí ì sẹ́ni bọ̀dì tó ṣẹ̀ mí àmì tó ṣẹ̀ mí báwo tó wà innocent Me ì hate anybody ṣe rí pé lè ní san àsọ̀rọ̀ Naira to me o in my own court Naira Marley ti jẹ̀bi bí òtí ẹ̀ ṣòun ló pa bíbú tó ń wà nínú àwọn tó máa ń búlẹ̀ tó máa ń nà bí ẹni máa kú yẹn is a terrorism also that's a oppressor àwọn mélòó ló na òun pa ẹ máa ṣe àánú mi ṣe nìkan ṣe ó dẹ̀ fún mi ní thank you mo dúpẹ́ o ẹ ṣé Fatima. I'm grateful. Ọlọ́run kó máa mi sọ̀rọ̀ fún yín. Ẹ̀yin ẹwé ṣe yẹn. Ṣé ẹ rí Naira Marley ń sí yẹ́rí pé àsọ̀rọ̀ ẹ̀? Àwọn èèyàn kan ní ó ti wà tó bí gbogbo àwọn celebrity wọn lè jáde láti wá sọ̀rọ̀ Naira Marley bad. Who is Naira Marley? Naira Marley is not the governor is not the governor pàápàá débi pé kò kò kò ń ṣe ìbá tiẹ̀ jẹ́ governor kò ní right láti bully ọmọ kan to dead. Ó contribute to the death of that boy because if Naira is not part of it if they are bullying him also he will say okay this is my boy now what is it what is the problem bàbá ẹ̀ sọ níjọ́ kan pé òun ló nà tí gbogbo ara ẹ̀ fi wúyẹ̀ gbogbo àwọn ó máa nà báyìí wọ́n tún máa kájá jáde láti ṣe wọ́n ní o lọ sójú ogun wọ́n ló pa ẹgbẹ̀rún wọ́n wá ní òun àpẹ́ níbo nígbà tó wá délé wá tọmọ ẹ̀yẹ kan pa ńgbà o ṣé tí àbá tójú ogun ò bá ṣojú wa ṣé tiẹ̀ tí ó ṣẹlẹ̀ ní níwájú wa yẹn kò tó kò jáde fọ ìyẹn lásán the boy now die tó bá yẹ pé kàn jáde wọ́n sọ pé assault ni wọ́n assault ẹ̀ tó bá continue láti máa ṣe continuously tó ń disturb ẹ̀ gan terrorism ló ń terrorize ẹ̀ ó ń bully ó dẹ̀ ń terrorize ẹ̀ táwọn èèyàn bá fẹ́ pọ̀ wọ́n ní bully terrorism ni ó dẹ̀ ti wá kú báyìí so òun náà ò lè go scot free for bullying contributing to the boy ìyẹn mi pé the boy till he died he never enjoy any good thing despite he was making he struggle wọn ó tẹra mọ́ṣẹ́ gbogbo opportunity to bá ní láti lówó ó máa já sí já sí níbí já sí he work and they never allow him to eat his fruit the fruit of his labour mọ́tò tó fẹ́ lọ gbà mí kó náà tiẹ̀ lè jẹ díẹ̀ kò kọ́lé kò ralẹ̀ ó sin àwọn èèyàn àwọn èèyàn gba have your cake àwọn èèyàn tí ò wá lè jà fúngbà wọn wá fẹ́ máa gbádùn to me ìhun ni ẹlòmíì máa gbowó náírà owó ọmọdé yìí kò ní pẹ́ ṣẹ́kù wọn owó tó fún wọn ẹ̀ ń gbọ́ owó wọ̀nyí tó ń máa fún wọn tó máa ní wọ́n dáwó sí bí ẹlòmíì máa gbà inú owó tó ń dá yẹn torí ẹlòmíì sì mọ́ṣẹ́ tó bá sọ pé kó má dáwó wọn máa ní wọ́n máa dáwó ẹ̀ ní dáwó etí ẹ máa dà àwa ti tá a bá sọ pé ẹ dáwó wọn lè ní wọn ò ní dá tá a bá ní ẹ má dáwó ẹ máa dá ẹlòmíì ó lọ táìpù pé owó tóun dá yìí o bí wọ́n ṣe pa náírà ẹ̀ tán ṣe pa Mohbad o ni wọ́n kọ́ ṣe pa òun o láìpẹ́ ọjọ́ owó yẹn nìyẹn àní ní kẹ́ má dá ṣó ti yé bẹ́yẹn so ẹlòmíì nínú àwọn tó pa náà wọ́n máa dáwọ́ síbẹ̀ ẹlòmíì sọ pé òun fi tap anointi ni o ikú burúkú ikú àìtọ́jọ́ tọmọ ikú o kó náà kúrú ẹ̀ kọ́ má jẹ́ kí wọ́n ta ẹ̀mí kọ́ má jẹ́ kí investigate o tó bá dẹ̀ ti kú báyìí o kó má sí investigation kankan ẹni tó bá ti pa òun nìkan èmi ìsọpẹ́ nìkan ló pa o ṣe ti yé mẹ́ẹ̀ if they want to help the boy if anybody tó má discover later pé nìkan ló pa ibi tí kú ẹ̀ ti wá and i'm very sure ẹni tó pa àwọn tó bẹ ọ̀hún mọ́ yẹn gan anyway nígbà tán lọ sin ọmọ yẹn náà nísìnkú sí sí orí ilẹ̀ yẹn excuse me ṣọmọ yẹn ò lówó kọ̀ọ̀kan lákàntì ni ọmọ tán sọ pé ó ṣẹ̀ ra Range Rover bàbá náà wà tó tálé everybody kàn wọ́n kàn já ọmọ yẹn jẹ eléyàwó àti pé ẹ̀ẹ́n olówó kò fún mi eléyìí eléyìí báyìí ló fún mi dáin eléyìí wọ́n ṣe ṣe fún bàbá ọmọ mi nìyẹn bàbá ọmọ mi báyìí kò sí oye tó fún ìyá ẹ̀ tó máa tẹ́ lọ́rùn kò sí orí tó fún bàbá ẹ̀ tó máa tẹ̀ lọ́rùn bá a ṣe wá sílé nígbà yẹn láti a travel wá sí nàìjíríà bá a ṣe kọ́kọ́ délé bá a kọ́kọ́ lọ ṣe owó gbogbo ẹnìbọ̀ tó bá ti wá sí sọ̀rọ̀ bàbá máa fún fifty fifty thousand gbogbo bàbá bẹ̀rẹ̀ sí ránṣẹ́ pé gbogbo àwọn èèyàn ṣẹ́rẹ́ ẹni tó bá láìkọ́ ọmọ ẹ̀ kò ní bẹ èèyàn tí kò máa bá òun ná owó ẹ̀ ẹni tó bá láìkọ́ ọmọ ẹ̀ gangan kò ní bẹ àwọn èèyàn tí pé ẹni ọmọ mi lówó ẹ wá bá mi ná torí ẹ̀ tí mọ̀mí bá sọ pé lágbájá ò bá ò ní fún lówó ẹ tàmẹ̀dù àwọn kò sanwó skul tówó bá ti wà lọ́mì bá ti bá mọ́mì mi ṣeré àwọn àṣọ bẹ́ẹ̀ báyìí máa kọ̀ gbà màá kàn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn míwà ẹ̀ tí bá sọ pé mo lè ní ìdòwò ẹ bá mi pé tọ́pẹ́ ṣó ti ẹ̀rẹ̀ yá mi wọ́n lè ní kò ní bó ló ti fẹ́ rí ṣé kò ní tọ́jú ọmọ ẹ̀ ni ṣé wọ́n sọ fún wọn pé mi ò bímọ ni àbí tí mi bá ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ aláìbímọ mo bímọ náà ọmọ mi lẹ́yìn nídìí tọ́jú dáadáa ìlú òyìnbó dẹ̀ wà ó wà more expensive than kìnìún ṣe ti understand so every one of them they are having this boy the in-laws they had saw they saw him like a cake you can eat it and then match the remaining one the the brother they say, all of them They are not useful for the boy, but he came to serve all of them. Okay? Pàdé ọmọ yẹn ò jọ ìyá ẹ̀. Àmì ọmọ yẹn náà Mohbad náà kò jọ bàbá ẹ̀. Mohbad ẹ sọ fún wa mi ìdẹ̀ rí gbójọ ìyá ẹ̀ púpọ̀. So mi ìdẹ̀ mẹ́ tó sọ ó lè jọ ẹbí ìyá ẹ̀ kan àbí bàbá ẹ̀ kan. So ọmọ tiẹ̀ náà ò jọ wọ̀tẹ́ bá a ṣe DNA test òun ti kú sí. Wọ́n lè wo ọmọ yẹn náà wọ́n lè mọ owó Mohbad náà. Tí wọ́n ti fẹ́ ṣe DNA test fún ọmọ ẹ̀yẹn kọ́ kúkú tún ṣe DNA test òun àti bàbá ẹ̀ wò. So ọ̀rọ̀ akúkú afọ́jú pọ̀ akúkú wa mọ̀ bóyá kì í ṣe ẹ̀jẹ̀ torí nígbà míì tọ́mọ ò bá ń ṣọmọ èèyàn tán bá pààrọ̀ ọmọ mọ́yàn lọ́wọ́ náà ó lè behave sí anyhow tó bá dẹ̀ pé wọ́n pààrọ̀ ọmọ mọ́yàn lọ́wọ́ ọmọ yẹn náà lè behave sí ẹni náà anyhow but ọmọ yẹn o ọmọ yẹn try fún ó try fàlejò ó lóun máa send five million sí ìyá òun lọ́jọ́ yẹn ọjọ́ ìgbọ̀gbọ̀ ló kú láyé ó fún ìyá ẹ̀ ní ṣọ́ọ̀bù ó ti fún lówó ó ti gbalé fún ọmọ gidi ọmọ náà ọmọ yẹn in-laws ẹ̀ náà wọ́n jẹ wọ́n mu òun àti ìyàwó ẹ̀ tó wà faithful dé wọ́n jọ ń lo iCloud kan á mú fóònù ìyàwó ẹ̀ máa ní god láti mú fóònù ẹ̀ dání á tún delete gbogbo nǹkan tó wà lórí ẹ̀ what a nice boy. ní wàhálà bá mi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aago mẹ́ta ọ̀sán gẹ́rẹ́gẹ́ aago méjìdínlọ́mọléèwé máa ń jáde ẹ bá wa ṣe nǹkan kan sí i hmm, because nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ picture ọmọ yín àti ti yín àti tàwọn èèyàn tó gbà yín ya fọ́tò yìí náà gbé láti máa sọ pé ẹ bí mo ṣe ṣe yẹn òun ni mo ṣe gbé picture yín wálẹ̀ torí mi ìfẹ́ kún attack mi mi ìdẹ̀fẹ́ káwọn èèyàn máa petition mi kọ́ máa rí pé wọ́n ẹ ti understand ẹ̀dẹ̀ wà lámẹ́kẹ́ ẹ ti understand bẹ́ẹ̀ so for good reason mi tẹ́ mọ̀ yín mo mọ̀ yín torí ẹjọ́ tó wà níwájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àtìgbó ẹjọ́ tó wà níwájú yín sìn president Bọ́lá Ahmed Tinubu ó kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́ mélòó lẹ fẹ́ sọ èwo lẹ fẹ́ kàlẹ́ yín adépèlé ẹ máa máa sọ pé bí ẹ ti fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà dá ẹ máa máa sọ orí ọmọ olórin kan tó kọ hip hop tí ìyá àti bàbá ẹ ti understand so but people don't know people don't know wọn kàn máa yẹn nǹkan ẹ ti understand bẹ́ẹ̀ yẹn <laughs> ìyẹn bí ó ṣe jẹ́ so. Mm. Mohbad rest in peace justice for the boy justice for him ẹ jọ̀ọ́ ẹ ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ má tag mi lóṣì à ń sọ̀rọ̀ mi báyìí ṣe ti gbọ́ ẹ má tag mi lórí burúkú ẹ ti gbọ́ bẹ́yìn hmm. gbogbo àwọn èèyàn tó wà ní orí Facebook ń sìn ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ní humanity ni wọ́n ṣe orílẹ̀-èdè tí àwọn èèyàn ti. tí wọ́n ti ń gbàdúrà tí nǹkan mìíràn ọ̀tọ̀ ní nǹkan tó ń béèrè fún ọ̀tọ̀ ní nǹkan tó ń máa rí hmm. ìyẹn bó ṣe jẹ́ hmm. ìyàwó tí ọmọ mi fẹ́ nínú ilé wọn olè ni wọ́n ẹ mọ̀ pé mo ti sọ sórí yẹn hmm. olè ni wọ́n èmi mo ṣe ìyàwó fún olè gidi wọn náà máa ń lọ ṣe. Ṣe Olè kìí ṣe irọ́ o. gidi. Olè. Hmm. Ẹ ń show mi ní hatred, ẹ má show mi lọ, kò ṣe nǹkan Ó ti yé yín? That's your headache. Hmm, I'm not hate by God, I'm love. <laughs> I'm in love, oh, I'm in love. I mean, I'm loved by, not even in love, I'm, I'm loved by God. Seriously. I'm love my God. Kẹ́bi àwọn èèyàn kan máa gbé fídíò bíi tí wàá ti ṣe tí ò dáa. Ètò yé bẹ́yìn. So tí bá sì ráyè ní ọjọ́ kan ẹnìkan ìwọ tó rẹ́rìn-ín bíbá èèyàn mẹ́sàn-án ibi báyìí kéèyàn tó rí àṣẹ ilé ìwọ tó gbé ọmọ kékeré kan láti wá ṣe competition pẹ̀lú mi ó ti gbé kò yí sí tó bá wòye tá a máa rà ń bínú bí small money kò yí sí ó ti yé hmm. Hmm. ìdánwò mi láti wọ̀ lónìí ni mo wọ̀ ẹ́ ṣé ti yí bẹ́ẹ̀. tó bá wòye tá ìdánwò mi láti wọ̀ lónìí ni mo wọ̀ ẹ́ ṣé ti yí bẹ́ẹ̀ láti mú wá. <laughs> ara tàwọn kí lè wá fẹ́ ṣe sí báyìí kí lè wá fẹ́ ṣe sí báyìí kò sí nǹkan tá a lè ṣe tó máa tẹ́yín lọ́rùn kí lè fẹ́ ṣe sí báyìí so Mohbad Thank you. You love my glasses. Thank you so much. Ẹ ṣé gan ni. Ẹ ṣé o. <laughs> mo sọ wípé kan investigate àwọn celebrity so ẹ̀yin lè máa ń ba page mi ẹ̀yin lè máa ń wá sí platform mi láti máa ṣe fọláfọlù <laughs> ah, ó ti bà yín nọ́mbà ti bà wọ́n you can't kill Mohbad and remain the same you can't keep people and continue to remain the same ìkíní kẹbẹ kejì kẹbẹ ajé ẹjẹ tán lè ṣe yẹn wàláì tìláì <laughs> mo fẹ́ sọ̀rọ̀. ó di ọjọ́ mi Mercy lè padà wá tí n bá feel and led ìyẹn bó ṣe jẹ́ ẹ bá wa rí sí o our president ẹ má jẹ́ kó gbé ọmọ yẹn travel until tó bá ṣe DNA test simple as that everybody is a suspect no matter what okay bye for now. Sunday ló ní ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ ṣé gan ni wàá yín lóògùn àṣeyín lọ́ba o nobody like you ẹni tó pa bad. má jẹ́ ká ṣe wọ́n bò ó gbogbo wọn ṣe lẹ́yà àwọn tó ti jẹ́ pé wọ́n ń dájú fi pààyàn ni ah! ṣé n sọ kọ́kọ́ fún yín àwọn èèyàn ń pààyàn gan sí o majority of celebrity yẹn ni wọ́n ti pa ìyá wọn pa bàbá wọn pa gbogbo yẹn wọn and they are young young people they just killing ah! anyway èmi ò ní bá wọn ikú anybody ò lè fi mí dájọ́ o.

Mo ì máa tú nípa ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde àti Ọ̀ṣù àti àwọn Ìjẹ̀bú Òru gbogbo wọn yẹn àgọ́ ìwòye. Hmm. Hmm. Ẹ sá fún àjálẹ̀ ìsìnrì. Bye for now. President, ẹ bá wa rí sí i. Àwọn èèyàn tó wò ó sí kò má tà o. Ó ti yé. Because people want to buy me, I'm actually not buyable. mi ṣe é dẹ̀ ṣe é tà ẹ gbọ́ mi ṣe é tà I'm only can be sent by God and the Lord will bless me for this truth no evil shall be for us ẹ bye for now happy Sunday to you. èmi ń gbàdúrà fáwọn olólùfẹ́ mi ò dẹ̀ ń gbàdúrà o bí bá ṣe tán sì máa tún àwọn prayer tí mo ti pray sẹ́yìn ó wà ń bẹ̀ náà lè lọ pray bọ̀ tó bá jẹ́ pẹ́jẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ tó bá pray ẹ̀ wọ́n máa fẹ́ jẹ́ ṣòfò ní o ó ti yé bẹ́ẹ̀ mm-hmm. tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ pa àwọn tó máa ń ṣe court ẹbẹ̀ látòrí dé ìsàlẹ̀ kẹ́kọ̀ọ́ pa gbogbo wọn lẹ́ẹ̀kan bọ̀tẹ́ má pa ẹnìkan kẹ́dẹ́ nìkan sí ẹ ti gbọ́ bẹ́ẹ̀ téèyàn bá ń pààyàn tó bá sọ pé ó ṣe court tó fa àwọn míì sílẹ̀ irọ́ ni àwọn tó ń dẹ̀ náà fẹ́ lọ sí Vera Grand ibi tí wọ́n sin òkú sí ìsè tatis <laughs> wọ́n lórí àwọn èèyàn kan ti irọ́ ni torí Gistlover àtàṣe pé àwọn terrorist ló ń operate ni bye for now. èmi á máa wá ọ má sì máa bá àwọn olólùfẹ́ mi láyé àti láàyè ẹni bá ní má wà mọ́ tó bá lóun fẹ́rẹ́ mi láyé ìwọ ni òun wọ ni kò ó gbọ̀n lọ ẹni bá ní kí n kú àkọ́mọ mi kú ìwé dábẹ́ ló máa kúkú ẹ̀tẹ̀jọ́ ikú tó wà lọ́sẹ̀ tó wà lọ́sẹ̀ tó wà ní oṣù ìwọ ló àti àwọn tí kì ṣe tèmi èèwọ̀ ẹni bá sì fi mí rí ní kọ̀kọ̀ ní gbangba àbí tó bá di ogun mọ́ mi ìjà ayérayé máa ṣẹlẹ̀ láàrin tí ò ní ṣe parí ọ̀run yóò bá yín jà me know it from you I cannot support you I cannot ó ti yé. I will speak the truth. Bye.